السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí nínú ọláńlá ẹ̀ àti nínú àánú ẹ̀ tó ṣe wá ní ẹlẹ́sìn Islam ẹni tí yóò máa rin ìlànà nabi sallallahu alayhi wa sallam ẹni tí ó sì nígbàgbọ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí ọlọ́run ọba àlékẹ́ rán sáyé. adúgbò fún ọlọ́run ọba pẹ̀lú orí ńláńlá tọ́lọ́run ọba àlékẹ́ láti fún wa yìí. abẹ́lọ́run ọba kọ́lọ́run ọba kí ọmọ bá orí náà jẹ́ mọ́ wa lára. wala la ilaha illallah. àlékún ìkẹ́ ọlọ́run ọba orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba kọ́mọba nabi wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú nabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́mọlẹ́yìn nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ alqiyama. lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ bídà nínú ẹ̀sìn islam. ìdájọ́ bídà yìí à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ láàrin àwọn ahli sunnati wal jama'a àti àwọn al-khawarij ìpè lọ́dọ̀ ahli sunnati wal jama'a kí ni ìdájọ́ bídà àwọn tí wọ́n rìn lànà ọlọ́wọ́n bá tànàbí sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn sọ̀hábà tó fi ń sin ọlọ́wọ́n bá kí ni àgbọ́yé wọn lórí bídà ǹjẹ́ gbogbo bídà lọ́sọ̀rọ̀ di kèfèrí lọ́dọ̀ wọn àbí ń bẹ nínú bídà tọ́sọ̀rọ̀ di kèfèrí kí n sì ń nínú ẹ̀ eléyìí tí ó gbé jáde kó nu Islam. bákan náà kí ni ìdájọ́ bídà ojú wo ni àwọn kọ̀wárì ojú wo làwọn máa fi ń wo bídà eléyìí nǹkan tí yà ń sàlàyé lọ. náà àti wàá mú ẹ̀rí wá láti ayé ànábì sallallahu alayhi wa sallam nípa ìdájọ́ bídà pé àwọn bídà kan bẹ tó ṣẹlẹ̀ níṣẹ́jú ayé ànábì sallallahu alayhi wa sallam báwo la ànábì ṣe lò pẹ̀lú àwọn tó ṣe irú bídà yìí torí pé òun náà láàfin máa irú ìdájọ́ tí bídà tó ní. tábàárí bá ànábì bá wọn lò òun láàfin máa yí pé à bá ànábì bá wọn lò yé o ìdájọ́ kèfèrí ló gbélé wọn lórí àbí gan-an iṣẹ́ yìí iṣẹ́ tí wọ́n ṣe yìí ànábì lè má gbé ìdájọ́ kèfèrí lé wọn lórí àmọ́ iṣẹ́ tí wọ́n ṣe yìí ìdájọ́ kèfèrí ìdájọ́ iṣẹ́ kúfùrù lànàbì sallallahu alaihi wasallam ló gbélé sẹ́yìn lórí. àbí o bánàbì ṣe bá wọn lò pẹ̀lú iṣẹ́ yìí ànábì ò gbédájọ́ kúfùrù ìdájọ́ iṣẹ́ kèfèrí kò gbélé iṣẹ́ yìí lórí bí kò sí pé ànábì sallallahu alaihi wasallam ìdájọ́ tó gbé lórí tó gbélé lórí òun náà nídájọ́ pé nǹkan yìí ṣiṣẹ́ kèfèrí ó ní abẹ̀rẹ̀ sí máa gbé àwọn ẹ̀rí yẹn yẹ̀ wò àmọ́ síwájú kí á tó tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí tá ń bá lọ á sáré ran wa létí kankan eléyìí tó sí pé a lè ti máa gbọ́ tẹ́lẹ̀ náà àmọ́ kó máa tún jẹ́ ìfirinlẹ̀ sí i òun náà ni pé tí a bá ti wà ní mẹ́wàá gbẹ̀yìn yìí pàápàá jùlọ nígbà tí a bá ń wá òru Laylatul Qadr ìyàwó Aisha radiyallahu anha ó béèrè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní tọ́lọ́mọ bá àlékè lábá fi òun ṣe kòǹgẹ́ òru yìí kí ni kó wọn máa wí. anabi sallallahu alayhi wa sallam sọ pé máa sọ wípé allahumma innaka afuw tuhibbul afwa fa'fu anni. sùgbọ́n lóyìí gbogbo bí a bá ṣe dákẹ́ ẹ máa jẹ́ kí a máa pààrà rẹ̀ kí a máa wí dáadáa lọ́pọ̀lọpọ̀ torí pé tí a bá wo alẹ́ òní ta wà báyìí alẹ́ mọ́kàndín alẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà la wà báyìí twenty five orí twenty five la wà báyìí àbí so ó fi jẹ́ pé ó jẹ́ ìkan nínú àwọn ọjọ́ gbòógì eléyìí tí anabi sallallahu alaihi wasallam fẹ́ kí a tẹra mọ́ wíwá láìlátul kọ́dírì sí jùlọ nítorí ẹ̀wù bí a bá ti jòkó kájé kí àwọn wa kájé kọ́ máa lọ sókè máa lọ sílẹ̀ ní ìmọ̀ pààrà gbólóhùn yìí àbákanáà tí a bá délé ká má gbàgbé láti máa ṣe gbólóhùn lọ́pọ̀lọpọ̀ sọkọ́lọ̀ wọn balẹ̀ kẹ́lá kí ó fi wá zikò ń gẹ òru náà. náà nínú àwọn ẹ̀rí eré tó ẹ́ pé ó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam lórí ìdájọ́ bídà òun náà ni hadithu kan tí imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n gbà wá nínú musnad wọn. bákan náà abu dawud rahimahullahu ta'ala àwọn náà gbà wá nínú sunan wọn. bákan náà ibn majah rahimahullahu ta'ala àwọn náà gbà wá nínú sunan tiwọn náà. hadithu yìí afáwa hafiz alhakami rahimahullahu ta'ala wọ́n lo hadith yìí wípé ẹ̀rí wà nú ẹ̀ wípé bídá tí ó wà nínú hadith yìí o bídá tí ó gbéyàn jáde kó ní islam ni bídá tí ò kí ń ba iṣẹ́ jẹ́ tó bá wọnú sẹ́ni. ẹ̀rí pàti sàlàyé lánàá pé ìgbà mímẹ́lẹ́gbẹ́ bídá ọwọ́ iṣẹ́ tí bídá tí ó ti ba iṣẹ́ yẹn jẹ́ lódìdí yóò ba iṣẹ́ yẹn jẹ́. ìgbà míì ti ń bẹ bídà wọ iṣẹ́ bídà yẹn ò ní ba iṣẹ́ yẹn jẹ́ bídà yẹn nìkan lọ́wọ́ ọba àlékelẹ́ ó dá padà tọ́lọ́hùn nígbà nítorí pọ́lọ́wọ́ ọba àlékelẹ́ ò ní gba iṣẹ́ tí o bá ti bá ìlànà nàbì sallallahu alaihi wasallam kódà àníyàn ọba àdá lórí iṣẹ́ náà torí májẹ̀mú méjì lọ́wọ́ ọba àlékelẹ́ fi ń gbaṣẹ́ májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni pé iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe kí èèyàn ní àníyàn tó dáa lórí ẹ̀ kọ́yápá ní èèyàn tí èèyàn fi ṣe òun náà ni pé torí tọ́lọ́run ọba ni. ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni o kéèyàn jẹ́ni tí ọjọ́ sí pé iṣẹ́ yẹn kéèyàn fi kọ́ sí ìlànà nàbì sallallahu alaihi wasallam ilé ìtàn pè ní almutaba. naam iṣẹ́ yìí iṣẹ́ tí yẹn bá ṣe nú ẹ̀sìn tí májẹ̀mú kan nu méjèèjì yìí ọba ti lè pé lára sẹ́nà ọlọ́run bò ní gba sẹ́nà. àníyàn yóò bá àdá lórí iṣẹ́ àwa rí pé iṣẹ́ yìí ọba súnà nàbì mu kò sínú alukur'an kò dẹ̀ sínú súnà bí kí yẹn máa ṣiṣẹ́ náà ọlọ́run bò ní gbà. tó nítorí ẹ iṣẹ́ bídà tí yẹn bá ṣe ọlọ́run bò ní gba ṣe bídà yẹn ọlọ́run ọlọ́run ọba àlékẹ́ lọ́gbà aláwọn bídíà kan bẹ̀ tó yẹ sí bẹ́ẹ̀ ni kò ní ba gbogbo sẹ́ kò ní ba iṣẹ́ yẹn jẹ́ lódìdí kò ní ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ lódìdí ẹnu bídíà tó wà nù sẹ́ yẹn lọ́lọ́run ọba àlékẹ́ lọ́yọ̀ padà sí yẹn tí ò ní gbà lọ́wọ́ yẹn torí kò sí májẹ̀mú lára rẹ̀ tó pé lórí iṣẹ́ yẹn èèyàn kan fi ń jọ́sìn fún ọlọ́run ọba ni ọlọ́run ọba àlékẹ́ lọ́rẹ̀ kò yọnu síbẹ̀ naam eléyìí báyìí wá ní nínú àwọn ẹ̀rí tó jẹ́ pé wáyé pé bídà lè wọṣẹ́ tí sẹ́yìn ò sì ní bàjẹ́ lódìdí tí gbogbo sẹ́yìn ò ní bàjẹ́ tó ti ẹnu bídà tó wà nù sẹ́yìn ẹ lọ́wọ́ bá lè kéde dá padà síyàn tí ọmọ wa jẹ́ ẹni tó lẹ́sẹ̀ lórí pé ó ń jọ́sìn pẹ̀lú nǹkan tó lọ́wọ́ bá lè sí òun náà ni hadith tá a fẹ́ sọ yìí. ṣẹ́wárí kìí ṣe pé àwa la dá a mú lẹ́rìí fúnra wa tí kìí bá ṣe pé àwọn àfáà tí wọ́n kéwú tí kéwú wọ́n sì tí kéwú wọ́n sì yanjú àwọn ni wọ́n jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé bídà ní nǹkan yìí kò dẹ̀ ba iṣẹ́ yẹn jẹ́ ẹ pé mo ti ṣàlàyé wípé àwa àwa ò ń dá nǹkan mú pẹ̀lú fẹ́nu tiwa ká máa wá dá nǹkan mú wa pẹ̀lú fẹ́nu wa láì ṣe wípé a rí wípé àwọn àfa sunna tẹ́mi balẹ̀ lórí ìmọ̀ wọn àwọn ni wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ fún wa sọ̀rọ̀ a máa ń mú nǹkan tá a bá àgbóyé tiwa a máa ń mú látọ̀dọ̀ àwọn ẹni ṣáájú wa ni a kì í mú láti inú fẹ́ẹ́nu wa. a máa fa yìí tiẹ̀ Muhammad bin Ali Jabata òun tiẹ̀ kéékùn ńlá nípa kí ni pé kí làgbóyè àwọn àfàsùn náà lórí tó bá fẹ́ sọ nǹkan máa ń dá nǹkan mú wá nínú fẹ́ẹ́nu rẹ ni tó bá dá hadith mú báyìí àbáyà Qur'an mú báyìí yóò dá tú sórí fẹ́ẹ́nu rẹ ni a lè gbé yẹn wò pé kí ló tó fi ń ṣe báyìí onítorí pé ẹ téèyàn bá láti gbọ́ lárúbáwá à subhanallah téèyàn gbọ́ lárúbáwá lóní kọ́ máa ń dá rí ẹ̀sìn àwọn sàábọ̀ gbọ́ lárúbáwá tẹ́ fi bá nàbí sallallahu alaihi wasallam pé amma salam faqad arafna fa kayfa nusalli alayka bàtọ́lọ́ ọba àlékẹ́lá sọlọ́wọ́n bá àdékẹ́lá tún pa wá láti ká máa ṣe àtàlátù fanabi sallallahu alaihi wasallam ṣé báwọn sọ àbà gbọ́ lárúbáwá tó ń ti bẹ́ẹ̀ wọn lọ bá nàbì ni wọn fẹ́ máa gbọ́ àyà yé lórí ìfẹ́nu tiwọn wọn fẹ́ máa dá àyà yẹn gbọ́yé fúnra wọn wọn lọ bá nàbì pé kí lọ́lọ́wọ́n bá àdékẹ́lá báwo lọ́lọ́wọ́n bá àdékẹ́lá ṣe ní ká ṣe àtàlátù fúnra nàbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfọ yìí wá ní tí ń sọ yí pé òun gbọ́ lárúbáwá nítorí ẹ̀ lòun fi ń dá ẹ̀rí mú fúnra ara òun láìkò ńlá pé ìjágbọ́yé yẹn tó dọ́gba pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣáájú tó ń kàfi ń dààmú fúnra òun a rí pé gan lárúbáwá gan kò yé agbéyẹ̀wò gan arípófúyẹ́ inshallah ta'ala máa plé nǹkan méjì fún wa ń sìn kálí bá wọn pé àfa ìjàbátá yìí gan olódo ni kò gbọ́ lárúbáwá tá a bá ń sọ lẹ́nu pé àfa ọmọ kéwu àfa ọmọ kéwu ẹlòmíràn máa rò pé bóyá à ń ṣe kéta rẹ̀ ni a òun fúnra rẹ̀ ni ó dáná yára rẹ̀ báyìí. sàn pé alá àmọ́ ń plé rẹ̀ ni ẹ wá máa wo ẹni tó ká máa tọ́ ọ̀bọ̀ ẹ̀rí fúnra wa ìwọ́n tó ń gbé lárúbáwá gan ò gbọ́yé kò yé báyìí ṣé wọ́n lọ́ máa mú wa látọ̀dọ̀ ara kí máa dá hadith àmọ́ tí bá fi sọ̀rọ̀ tákàlẹ́ fi balẹ̀ ní pé máa sọ pé ọ̀rọ̀ o àfa alágbájá báyìí gbogbo mọ̀ bá ṣe sọ nìyẹn ẹ máa ọ̀rọ̀ tó sọ yé sọ̀rọ̀ ara rẹ̀ ni kété pé òun ní ń da gbọ́yé fúnra rẹ̀ ó ní ni tó gbára lé lórí ìtumọ̀ fún àyà Qur'an àbí hadith Anabi. ẹ ti ọ̀nà sáà àmọ́ kọ́ pé mi ni mò ń mú wá fúnra ara mi ò tí máa sọ pé àyà kùránì yẹn o bẹ́ẹ̀ gbọ́ yé nìyẹn so ẹ̀rí lèmi fún yín o àdìsá nẹ́bi yẹn mo ṣe àà àwọn ọmọ wò pé irú àgbọ́yé burúkú wò nìyẹn ṣé báyìí nìyí àmọ́ khairul kalam òun náà ni kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba àti kàlámù nàbíyí sallallahu alayhi wa sallam bákan náà àgbọ́yé àwọn sálàf táwọn afáàfin ní kullu khairin fi ittiba'i man gbogbo oore láyé ó parí síbi ká máa tẹ̀lé àwọn tó ṣáájú wa wa kullu sharrin fìtìdá ìmọ̀ khalaf gbogbo aburú sì ní ó parí síbi ìtumọ̀ tí àwọn tó bá dé sí bá ń dáhùn nǹkan fúnra wọn tó bá dá dálẹ̀ tí ọjọ́ tàwọn tẹ̀lé ìṣáájú tó ẹ pa àwọn náà dálẹ̀ fúnra wọn ẹ̀dá ìjọba ń pílẹ̀ alákọ̀ọ́kọ́ nù kàkúkàfà yìí kálíbà àmọ́ bó ti mánú mà kálíbà àmọ́ bó ti mánú kéwù. lima dúró mansur jamu abu fayran jama abu fayran harisi. ẹ bá ń tún pílẹ̀ lẹ́ẹ̀kan sí. ibẹ̀ àmọ́ tí a ti mọ̀ wí lima dúró mansour kọ́wìlì mansour ti kọ́wìlì wọ́n sunna jamu abu fayran jama abu fayran harisi. naam ẹ wo bí afa àti ìdájọ́ wúru mọ̀ dáre inna lillahi wa inna ilayhi raji'un. ṣé pé mo ti pílẹ̀ lẹ́ẹ̀mejì báyìí ń wàá sọ bí tá a bá ti jẹ igi tààrà kẹ́lẹ́ bá mọ̀ pé sẹ́rí in tó wá burú jù ni pé a ní káfà sọ lárúbáwá o ó kàn fẹ́ ka ó kọ tíra lásán ní orí kàrí o ó kọ tíra kò tí kan tó wà nù tíra o kí ẹ fẹ́ ka ó kọ ó kọ pé ó kọ tíra tí mo fẹ́ kà kọ́ mọ́ rí kà ìwé tó fẹ́ kà gan kọ̀ mọ́ ẹ máa wo ó ní lima durul mansur lima wàláhi mo fọlọ́ bàbúrà ń tọ́ sọ yẹn ò nítumọ̀ ó ti ba tó jẹ́ báyẹn àpéjúwe tí mo lè fi jọrú ẹ̀ ni pé ọmọ ss3 kọ́ wá rí kẹ́kọ̀ọ́ for sale sára mọ́tò kọ́ wá ní forí sálẹ̀ ẹ dákun ṣe ẹ fọwọ́ la lórí àbẹ́ gbáǹkó ẹ ṣe òjàre tàbí kéèyàn kí kórìtò lẹ́ẹ̀tì lára kéwù lára lé kọ́ wá ní tọ́ílẹ̀tì irú kéèyàn rí toilet lára lé kórí kọ́ka ní tọ́ílẹ̀tì ìlàfà irú kéwú dàfà ìkénu kéèyàn rí for sale kó ní borí sálẹ̀. sẹ́ǹpẹ́ ẹ̀ ní lọ try pé láti primary one sí dss three ọmọ for sale ká ọmọ toilet ká tọ́ílẹ̀tì ìlàfà nǹka yìí. lima abani lima durul Mansour. lima nítorí wà ń bẹ̀rẹ̀ lámù lámù durul Mansour, lámù ìyàtọ̀ ń bẹ láàrin lima àti lámù ìdánpè ní lámù òun náà ní jamiu kéèyàn kó nǹkan jọ ó kọ síra ẹni lámù dúrì mansur lámù lámù bitashdidi bitashdidi mim pé kẹ́ fún mímu ní ṣájà ẹ kẹwàá fún ní gbọ́mà lámù pẹ̀lú fati lam kẹ́ fún lámù ní fati àkéṣe lima lámù ìtumọ̀ ẹni jamiu lámù dúrì mansur Ina pè ní mansur òun náà ni àlúùlù tó fọ́nká wọ́n ní a fẹ́ kó àlúùlù tó fọ́nká jọ so gbogbo àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa tó dáa àwọn ọ̀rọ̀ tó bá súnà mú náà pè ní àlúùlù tó fọ́nká àwọn afẹ́ kójọ sínú tíra yẹn ẹ̀sùn blé ibẹ̀ àmọ́ tíra tí mo wí lima dúrù mansur kọ́wé lè máa sọ òfin ètò ìkọ́ni wọ́n súnà jamu abu fẹ̀rán jama abu fẹ̀rán nù hadisi. ẹ lọ́kọ̀ ẹ̀kọ́ abu fẹ̀rán jama abu fẹ̀rán ni kíkà wá bí ìgbà kọ́ jásí gbóná jẹ́nu abu jama abu ha wọn jamiu ẹni tó kó síra abu fureihan ó ní jamu abu jamu abu fẹ̀rán jama abu fẹ̀rán jamu abu ferani jama abu ferani alarisi jama abu ferani kí ni jẹ́ ferani fureihan fureihan lamu durri mansur lamu afaani lima ó kọ tírà ó sì fẹ́ kàǹkan fún wa nu tírà yẹn ni o ọbẹ̀ ka ibi tí fídíà ti jẹ́ ibi tí fídíà ti ń basẹ́ jẹ́ nínú tírà yẹn kọ̀ wá lè jókòó tírà kà nígbà tó tó lọ kanú tírà náà kọ́ kẹtàkàtà náà ní tó ka akpara pílẹ̀ yẹn náà fún wa pẹ̀lú gbọ́lọ́ọ̀ba nígbà tá a bá débẹ̀. ẹ wà bá tó ní ká máa já bọ̀ àtàdí tànàbí ká máa bọ̀ òun ni òrókọ síra kà yìí kò rí tílé yẹn kà lẹ́lẹ́ yóò rí tọ́lọ́ nǹka. ẹsẹ̀ yìí lé ní ẹ bá ń bí ẹlẹ́ẹ̀kejì. kò tó kejì bá ń lọ ni. ẹ̀gbọ́n kan èmi ò ní wí náà máa ń kí. dáìsẹ́ kú bọ̀ fèrè ó náà bá kù nínú yìí lọ́rọ̀ wa lónìí. ìjáde dáadáa. naam. èmi ò ní ìṣèlú kẹgbẹ́ àná ẹkọ da dúró náà ẹjẹ nsọ tó fẹẹ fáwọn èèyàn kẹ wá tún play káwọn ẹlẹ mọbi tó do rẹ wà dáadáa. sẹ́ni ní báyìí wọ́n fẹ́ ṣègbéraga ni ibi tó ti wọ́n fẹ́ ṣègbéraga pẹ̀lú mà ìdààmú ìsóreba sẹ́mọ̀ pé kò dá kí èèyàn máa gbéraga ó ní gbéraga gan ó ní kankanba ó ní gírímọ́ntáì ibi tó tún wá fẹ́ẹ́ ṣe gbéraga pẹ̀lú mà ibẹ̀ ni màtún ti ń kó fọ́ lẹ́nu fún nítorí fẹ́ sọ ni pé ó ní fa ìyẹ́kùn ó ní tífìrà ẹ̀hùn tó bá sẹ́kù náà فإن يكن الفرعون فيكم بقية فإن سلاح العلم لفظه فإن سلاح العلم nítorí pé silah tó wà mẹ́yẹ silahul ilmi tó wà mẹ́yẹ mudaf àti mudaf ilayhi ni ó yẹ kó jẹ́ silahul ilmi àmọ́ inna ti wà ń bẹ̀ ó wá di fa inna silahal ilmi ló yẹ kó jẹ́ nígbà tí ó wí ó ní fa inna silahal ilma inda jabata idama in bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jabata idama ni ma fi finisi idama ni ma fi wàláì idama kò sí ẹni tẹ́rí orin yẹn ẹnìkan lọ́kọ́ o ẹnìkan lọ́kọrin yóò rí bí kò sí kóòtù o tọ̀hún ọwọ́ fẹ́ o ọkẹ́ fẹ́ yí jabata síbẹ̀ ọkẹ́ fẹ́ mi jabata síbẹ̀ lásán ilẹ̀ yìí tọ́jú ẹgí yẹn ẹ̀rọ kò ká wá kí ẹni tó kọrin lásìkò ilẹ̀ nígbà tí mo bá fẹ́ yí nǹkan yo yí nǹkan ẹyọkàn kálímẹ̀ ẹyọkàn lásán ní òrí yí Eh, fa'inna silaha al'ilmi ó ní fa'inna silaha al'ilma inda jabata ẹba tún fílẹ̀ káwọn yẹn gbọ́ Naam. Ma ma ma play rẹ̀ lọ́dọ̀ mi bí báyìí. So that ma lè sún máìkì mọ́ ibi bẹ̀ dáadáa nǹkan tó fàtà fi ń ṣeré báyìí ó ní pé èèyàn máa ń mọ̀ wọn ara yẹn ni ẹ jẹ́ ká jẹ́ kọkùnrin mọ bó ṣe tó ó dàbí pé kò fẹ́ mọ̀ wọn ara rẹ̀ rárá ṣé báyìí nìsí tó ní tó ń pèpè yẹn gajagbára rẹ lọ ni pé ìwọ fẹ́ máa dá èrí mú fúnra rẹ subhanallah níwọ̀n tó ń pé kéwù ọ̀yẹ́jú ṣe ṣé báyìí nìsí ṣé nítorí ẹ̀ lọ́fà tabaríyàn kan ti bá ń ṣe gàlégàlé ẹ jẹ́ kó ẹ jẹ́ kí ó yé pé o jẹ́ nǹkan ebe ẹ kó yé pé o Islam èèyàn máa ń mọ ara yẹn ni so nítorí ẹ làfin pílẹ̀ lé báyìí ẹlòmílẹ̀ ni wọ́n fi ẹlòmílẹ̀ wọ́n rẹ̀ ni èèyàn máa ń yẹ̀yẹ̀ bíbí àná ni tẹ̀wọ́n náà ń yẹ̀yẹ̀ yẹn náà ni so èèyàn máa ń yẹ̀yẹ̀ oníbídà àná ni tó ẹ ń pílẹ̀ rẹ̀ lọ́dọ̀ mi e ibi tá a ti ok ọ̀rọ̀ ìpé mo ti yín lẹ̀ pátápátá ni ẹ̀jìn plé fa inna sílá alẹ̀ ìlìmà ń dàjà bá ta. ẹ̀gbọ́n kan. èmi ò ní wí kankan láti fi. káà tẹ́kù bọ fìrònà bá kù nínú yìí lọ́rọ̀ wa lónìí. ìdá ìmọ̀ ní gàbàdọ́ di fínísì ìdá ìmọ̀ ìmọ̀. èmi ò ní ní sèmi kankan lọ. èmi ò ní bàbá o. mi ò ní kankan. ìmọ̀lájọ máa ń máa kọ́ mi pé iṣẹ́ ìṣe kò fẹ́ play mi báyìí eh, alhamdulilayi tí o bá play mi náà ó ti play mi bẹ́ẹ̀ yẹn náà. Ah, nǹkan tí afa nsọ mbẹ oní láti gbọ́ yẹn pé fa ìyẹ́kùn ní fir'aun fi kùn bàkíyà fa inna silaha ilma inda jabata sílẹ̀ báyìí ọdún lágbàá ni. Ah, nítorí ká sílẹ̀ báyìí a ti ṣàlàyé ẹ̀ òun náà ni pé kí a lè jẹ́ kí afa kó máa ibi tí òun tó nínú mà ntí ò bá tó kó má pè rẹ̀ so ẹ dákun sẹ́rù yẹn ti ń karú nǹkan kàkà báyìí òun làwa fẹ́ la fẹ́ máa gba àgbọ́yé ẹ̀sìn látọ̀dọ̀ rẹ̀ sọ pé ìyẹpẹrẹ ti bá wa nìyẹn nígbà tí yẹn bá ń gba àgbọ́yé ẹ̀sìn lọ́dọ̀ ẹni tí ò mọ mọ̀dọ́ọ̀fù àti mọ̀dọ́ọ̀fù ilé yìí kò rí báyìí nìyẹn tí ò mọ fa inna silaha al-ilmi tó ní fa inna silaha al-ilma ẹni tí ò lè dá ọkọ̀ tíraka olódùn ayé àtàlùkìyàmà lámùdúrì tó ní lima lima durul mansur eh? jamu abi ferani jama abi ferani firimu tatarani fa kí ló farabalẹ̀ sí ó farabalẹ̀ gan orí ka ẹ ó farabalẹ̀ gan èsì rí ka ká má sọ yìí pé o tó wá ń gbígbà pé yẹn sọ sí gbóná sẹ́nu jamu ferani jamu abi ferani abi ferani àríṣì so kolon ń kó sànù wa náà ẹ mo ni pé àwa ń tiwa àwa máa ń mọ̀ wọn ara wa táwa bá fẹ́ kéwú a máa ń mú kéwú látọ̀dọ̀ àwọn tó ṣáájú tiwa ni àwọn tó yẹ sí pé ojú wọn jìnnú mà àwọn tó yẹ sí pé ìmọ̀ yìí ó yé wọn sí tààrà tẹ́mi àwọn èèyàn tí gbogbo àlùmọ̀ yìí tẹ́mi wọn ti balẹ̀ pé àáfàá làwọn eléyìí àwọn eléyìí sì ní àkídà wọn dúró déédéé nínú àwọn tí wá lo ẹ̀rí yìí òun náà ni àáfàá wa Hafiz al-Hakami ta'ala Hafiz al àfáwà tán kọ tíra ma'arijul qabul bí sharhi sulamil wusul orúkọ tíra làwọn kà ń sìn kó bá yẹ kó ní ọkà ń sìn ọlọ́lọ́mọ tí ó mọ̀ ká ma'arijul qabul bí sharhi sulamil wusul ó ní tíra wa tí àfáà yẹn kọ tíra tí àfáà yẹn kọ tí a bá lọ wo page one thousand two hundred and thirty-five nínú tíra yẹn mujalladu ẹlẹ́kẹta volume three ìdí ẹlẹ́kẹta nínú tíra yẹn page one thousand two hundred and thirty-five á bá ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí lẹ̀. sheikh hafiz al-shakami wọ́n ní summa al-bid'atu al-waqi'atu fil ibadati qad takunu mubtilatan lil ibada التي تقع فيها لمن صلى الرباعية خمسا أو الثلاثية أربعا أو الثنائية ثلاثا ومن شاء وما شابه wọ́n ní fún malbida tulwa tí a tutula ìbáda wọ́n ní lẹ́yìn náà bídí àti máa ń wọnú sẹ́ kọ́tàkùn mọ̀kílà tẹ̀lẹ̀ ti ìgbà míì ó lè ba ìbáda jẹ́ tí bídí àbá wọnú sẹ́ ń gbà míì iṣẹ́ tí bídí àwọ̀ yẹn bídí àlè bàjẹ́ tọ́lọ́hùn ní gbàṣẹ́ yẹn lọ́wọ́ yẹn قد تكون مشكلة للعبادة التي تقع فيها بدي على بايسة بدي أبا ونوين بدي على باجنبا مي wọ́n ní liman salla rubaiyata khamsan wọ́n ní gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó bá kírun olóko mẹ́rin tó bá kí ní márùn gbogbo dídí irun yẹn lọ́wọ́ bò nígbà lọ́wọ́ yàn sẹ́pẹ́ rọ́kà kan ló lékún mẹ́ àmọ́ gbogbo dídí irun yẹn lọ́wọ́ nígbà lọ́wọ́ yàn àwọn eléyìí máa ń tán sọba pẹ̀lú ẹ̀rí ni o pẹ̀lú ìmọ̀ àwọn asùlàfíà arba'in ẹni tó bá kírun olóko mẹ́ta tó bá kí mẹ́rin gbogbo orun yẹn lọ́rùn nígbà lọ́wọ́ rẹ̀ awisuna iyata salatan ẹni bá kí olóko méjì bá kí mẹ́ta ọlọ́run nígbà gbogbo orun yẹn lọ́wọ́ yẹn ni wà máa ṣáàbà zalik àtàwọn tó bá tó jọ orú eléyìí wọ́n ba iṣẹ́ yẹn jẹ́ lódìdí irú ẹ̀ ní máa sí ìgbà sì lè jẹ́ ẹ̀ṣẹ̀ kò yẹ báyìí yóò ní ìgbà táwọn yẹn ti wá

kò nímọ̀ tó lè náà ta ni ẹ lákòóso ibi ilé wa jòkó ní ọmọ kàtíra kàwùkà báwọn àwọn kọ yẹjú ìrònà kájọ bẹ̀rẹ̀ mọ́sálà pé àbá ẹ̀yà ẹ̀mẹ́ ti lọ ẹ̀ tó kọjú là ń kàkà gbọ. àwa àwọn kọ́kọ́ ní ìhun náà kọ so òun náà ó ó rẹ̀ pamọ́ ni kò fẹ́ dójú tira rẹ̀ bọ́ta. ńgbà tí àfa àwọn eléyìí ní ọwọ́ máa kéwú tí ó bọ́ta láwọn eléyìí ah, aláàbá yìí gan ọmọ kéwú kàmá yakúnul murabbi yakúnul murabba bẹ́ni jíire ní báyìí sí rí lẹni jíire ó ti rí àbá yìí gan ọmọ kéwú ìwọ́tọ́wájọ́ ọmọ wọ́n ní wakọ̀takúnù máa sí yàtàn dídí àlejẹ́ ẹ̀sẹ̀ ń gbà mí dídí àlejẹ́sẹ̀ wà látú pẹ̀lú làyàmàlà lẹ́bí takọ̀ ìfíhì tí ò wá ní ba iṣẹ́ tí dídí àyẹ́ bá wọnú ẹ̀ tí ò ní bàjẹ́ dídí àlè wọnú iṣẹ́ ń gbà mí tí dídí àyẹ́ wà jẹ́ dídí àyẹ̀ṣẹ̀ kò ní ba iṣẹ́ yẹn jẹ́. wọ́n ní kalwudu arba'in arba'in wọ́n ní gẹ́gẹ́ bí kéèyàn ṣe àlùwàlá ní mẹ́rin mẹ́rin

àlùwàlá mẹ́rin tó ṣe yẹn ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe lékún yẹn òun ọlọ́wọ́ bá lékè lọ́ọ́ dá padà sí mẹ́ta tí ọba súnà mú yẹn ọlọ́wọ́ bá lékè lọ́ọ́ gbà kò ní kò ní ba mẹ́ta yẹn jẹ́ wọ́n ní irú eléyìí báyìí òun ni àpéjú òbí dà tó lè wọ́sẹ́ tí ò ní baṣẹ́ jẹ́ wọ́n líle anna nabi sallallahu alayhi wa sallam máa rẹ̀ rí o àwọn àbá sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ẹ wọn kì í sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni wọ́n líle anna nabi sallallahu alayhi wa sallam qala fil wudu'i al-mashru' wọ́n ní torí gbẹ́ngà wọ́n ní anábì sallallahu alaihi wasallam sọ nípa àlùwàlá tó bá ṣẹ̀rí àmú anábì ní famanzada sọ sọ pé àlùwàlá o mẹ́ta mẹ́ta ni o tàbí méjì méjì tàbí ẹyọ kọ̀ọ̀kan àmẹ́lẹ̀ tọ́pọ̀ jù òun náà mẹ́ta mẹ́ta hadithu yìí ni mo sọ wípé ó wà nínú imam Ahmed. ó dẹ̀ wà nínú ó dẹ̀ wà nínú sunan bá àmú mẹ́ta mẹ́ta ni. anábìwá ní famanzada ẹni tó bá wá lékún tó ṣe kọjá mẹ́ta tó ṣe mẹ́rin àbó ṣe márùn famanzada ala hadha anábìwá ní tó bá wá lékún lórí eléyìí faqad asaa anábìwá ní bẹ́ẹ̀ ti sàbúrú nìyẹn o wa ta'adda irú ẹni bẹ́ẹ̀ ti tayọ àlà wa zalama bẹ́ẹ̀ ló ti sàbòsí. ẹ̀wọ́n mi gbọ́ sheikh yaya sheikh hafiz alhakami wọ́n ní wàlámi yakun anabi wa sọ wípé fàkọ̀dì bá tọ́lá wùdú uhu anabi ò lálùwàlá rẹ̀ ti bàjẹ́ anabi kan sọ pé fàkọ̀dì àsáà wàtàádà wàzọ́làmà anabi ní ẹni tó bá ṣe àlùwàlá mẹ́rin àbí márùn irú ẹni bẹ́ẹ̀ ti sàbúrú ó sàbúrú àbí ó sàbúrú jàmáà torí bídà àánú ṣe wàtàádà irú ẹni bẹ́ẹ̀ ti tayọ àlà ó tayọ àlà bí ó tayọ àlà wàzọ́làmà irú ẹni bẹ́ẹ̀ ti sàbòsí ó sàbòsí àbí ó sàbòsí tàbá wá rẹ̀ yẹn tó sọ pálù wà láàrẹ ti bàjẹ́ á ní mo làrẹ́bí ti sọ torí tálẹ́bí sallallahu alaihi wasallam sọ ni pé ẹni bẹ́ẹ̀ ti sàbúrú ọ̀tá yọ àlà ó dẹ̀ sàbòsí anabi kò sọ fún wa pálù wà láàrẹ bàjẹ́ tó o bá dẹ̀ sọ ntánàbí ọ̀sọ́ fọ́lì ẹ̀tàbá wà maq'adahu minan nar anabi ni man qala ma lam aqul ẹni tó anabi ọ̀sọ́ nú ó fún nǹkankan nídàjọ́ nú ẹ̀sìn sánẹ́bí ọ̀tún tí ó fún nídàjọ́ bẹ́ẹ̀ fàlì yẹtàbá wa maq'adahu minan nar arábìnrin kúrò ẹni bẹ́ẹ̀ lọ wá àga àjòkó tí ó fi jòkó nuná torí yóò jẹ chairman bẹ́ẹ̀ yóò di alága àjòkó nuná. náà gbogbo títí ń balùwà lájẹ́ pátápátá agbọ́dọ̀ ríjẹ lílù fún ni agbọ́dọ̀ rẹ́rì fún ni pé ànẹ́bí ló sọ pé nǹkan báyìí ń kò wá sínú dẹ̀líl kò sẹ́rí wípé ẹni tó bá ṣe àlùwàlá mẹ́rin àlùwàlá rẹ̀ bàjẹ́ nǹkan táwọn ẹbí sọ pé irú ẹni bẹ́ẹ̀ ṣe òun náà ní pé kí o ẹrú ẹni bẹ́ẹ̀ ó saburú torí bíbí àló ṣe irú ẹni bẹ́ẹ̀ tayọ àlà irú ẹni bẹ́ẹ̀ dẹ́sàbòsí sheikh hafiz al-hakami wọ́n ní wàhálà mi yẹ kúrú faqad baqala wudu'uhu anabi olálùwàlá rẹ̀ ti bàjẹ́ ṣé ó rà ẹni tó bá ti àlọ́ alámẹ́rin àrẹ́bí ní mẹ́ta ní káṣe so ó ti ọ ìyún èkéde fídíò ló ṣe ẹ̀ ó takọ̀ àti ànábì ni àání subhanallah kí lálù aláyé ṣe jọmọ́ ìbáadà tẹ́yẹ̀ bá wá lékún nínú ìbáadà àbódínkù nínú ìbáadà kí ló ṣe dídá ló ṣe ẹ̀ tó bẹ́ẹ̀ kankan pè ní dídá òun náà ni kíyàn lékún kankan nínú ìjọsìn àbí kíyàn dín kankan kù nínú ìjọsìn àbí ẹ̀kọ́ ni so nǹkan pè ní dídá nìyẹn so ẹni tó bá ṣe àlùwàlá mẹ́rin ó ti lékún àbí ò lékún ìbáadà ó ti lékò ní ẹ̀wà bíi táàlì bídà ló ṣe ó clear so nítorí ẹ̀ sẹ́wárí kéṣe sheikh hafiz alhakami nìkan lọ alimami ibn rajab alhambali táwọn ti wá tipẹ́tipẹ́ nínú tíra àwọn tí mo kà lánàá tí a pè ní jamiu ulum wal àwọn náà àwọn náà mú wa pé lára bídíà tó lè wọnú tẹ́tí òní bàtẹ́jẹ́ àwọn náà mú wa pé bí kéèyàn sàlùwà lámì mẹ́rin mẹ́rin tẹ́ bá rántí kí mo kà lánàá àbí pé kí èèyàn sàlọ̀ alání mẹ́rin mẹ́rin kò ní baṣẹ́ jẹ́ tàbí gẹ́gẹ́ bíi pé èèyàn ń gba wisọ́ọ̀lù èèyàn ń gba àwẹ̀ bíríbírí ń dàrí ọjọ́ méjì mẹ́ta mẹ́rin papọ̀ láì sínú láì jẹ́ sàárì wọ́n ní irú àwẹ̀ yìí ò ní bàjẹ́ àmọ́ bí díà tó ń bẹnu sẹ́ rẹ̀ lọ́lọ́wọ́ bá ṣe pé kí ni lọ́lọ́wọ́ bọ́ ni ó yọ padà sí. so sheikh asid al-hakami àwọn náà mú wá bẹ́ẹ̀ nínú tírà wọn wọ́n mú ẹlẹ́ẹ̀kẹ́ ní ìwá wọ́n mú ẹlẹ́ẹ̀kejì náà wá bẹ́ẹ̀ so látara báyìí àbóṣe àríwàlá márùn ẹnu ẹni kankan ọgbà kọsọ pàríwàlá rẹ bàjẹ́ ìtẹnu wá gbà òun náà ní pé kí ni o ká sọ wípé irú ẹni bẹ́ẹ̀ ti saburú irú ẹni bẹ́ẹ̀ ti tayọ àlà ó dẹ̀ ti sàbòsí torí pé ìtànàbí sallallahu alaihi wasallam sọ nìyẹn ẹni tó bá wà lè sọ tayọ lé bẹ́ẹ̀ tó fi lè fún nídàájọ́ míì tó inú bídí akẹnuwọ́n náà kó sí yẹn tó ní tó sọ yẹn á bèrè dẹ̀lílù fún pé ìjánẹ́bí lọ sọ bẹ́ẹ̀ àbọ́lọ́ lọ sọ bẹ́ẹ̀ pàdùwà láàrẹ bàjẹ́ ò ní rí dẹ̀lílù kankan ní tá rí dẹ̀lílù fún ni pé irú ẹni bẹ́ẹ̀ sábúrú ó sábòsí ó dẹ̀ síkí ni o ó dẹ̀ tayọ àlà náà ẹ̀rí nìyẹn. nínú àwọn ẹ̀rí ègé ta láti mú wa òun náà ni ẹ̀rí tí sheikh hafiz al-hakami náà tó mú wa àbá àdìmọ́kàtìrà ni o wọ́n tó mú wa nínú ma'arijul qubul tá nígbà tó ń sàlàyé nípa bídíà tí ò lè ba tí ò lè sọ èdè kèfèrí tí ò dẹ̀ ní sikini o tí ò dẹ̀ lè ba sẹ́yìn ẹ̀jẹ̀ wọ́n wá ní irú bídíà bẹ́ẹ̀ wọ́n ní ka bídíà ti marwaniya wọ́n ní gẹ́gẹ́ bí bídíà ti marwan ṣe ta ló ń pè ní marwan òun náà ni marwan ibn al-hakam nínú àwọn kìbáru tàbí'ìn ló wà kéde sọ̀hábí kò dépò sọ̀hábí àmọ́ ó súnmọ́ ipò sọ̀hábí gan torí pé àgbàlagbà tábìrin ni kódà àwọn àfáà kan sọ wípé wọ́n ti bí síwájú kánẹ́bí tó kú àmọ́ wọ́n yẹ̀jẹ̀ bí náà làrẹ́bí kú kò ní sóṣùbà kò ní ìjẹ́ sọ̀hábí ànẹ́bí torí pé wọ́n yẹ̀jẹ̀ bí làrẹ́bí kú àwọn kan ní ànẹ́bí kú tán gbára báyìí ni wọ́n bí Muawiya ni wọ́n bí Marwan ẹ rí i pé àsìkò rẹ̀ súnmọ́ àsìkò ànẹ́bí gan torí pé ó bá Abubakar lògbà ẹni yìí wá ní òun ló padà wá jẹ́ olórí àwọn mùsùlùmí lásìkò tiẹ̀ ní ní àsìkò rẹ̀ òun náà wá ṣe bídà Marwanu ṣe bídà àwọn sàhábà tí ń bẹ láyé ńgbà yẹn Sheikh Hafiz al ní irú bídà tí Marwanu ṣe ń jọ́ náà lọ́hùn àwọn sàhábà ò fún ní bídà pé wọ́n fún nídàájọ́ ó jáde kó ní Islam wọ́n fún nídàájọ́ kúfúrú ṣé báyìí ní àwọn sàhábà wọ́n fún nídàájọ́ kí ni o wọ́n fún nídàájọ́ kúfúrú kẹ́lẹ́ bá mọ̀ pé ń tọ́kùnrin yìí ń ṣe yìí tó ń gbé ìdájọ́ kúkúrú ìdájọ́ kèbìrìlẹ̀ gbogbo bídíà lórí ọ̀yà pamánàjọ àwọn sọ̀hábà ṣé bí wọ́n ṣe bídíà níṣẹ́jọ́ àwọn sọ̀hábà náà kí ló táwọn sọ̀hábà fún nírú ìdájọ́ tí wọ́n fún yẹn ìwọ́n gbẹ̀sùn yé ju wọn lọ àbí báwọn kọ̀wárí di àwọn tó jẹ́ grandfather yín báwọn náà ṣe rò páwọn gbẹ̀sùn yé ju Ali àti Muawiya lọ nìyẹn tó fi kàfàrọ̀ Ali àti Muawiya àbí tọ́bí ń yóò láwọn àfáà súnà ń sojo bẹ́ẹ̀ ní àlàwọn grandfather yín àwọn kọ̀wárí jù pilẹ̀ ẹ́ tó jẹ́ grandfather yín ẹgẹ́ báwọn náà ṣe ń sọ nìyẹn fún Ali àti Muawiya àwọn náà ń sojo ní ṣé bá ní sí wọ́n nítorí ẹ̀ kèfèrí ni wọ́n nítorí pé wọ́n ti ń fi ẹlòmíì dájọ́ lẹ́yìn ọlọ́wọ́ bá wọ́n ti kó sí tẹ̀sírí ònu tẹ̀sírí àbí ẹ̀kọ́ pé alẹ́ àti muhammed àti tẹ̀sírí o wọ́n ti gbẹ́dájọ́ lé èèyàn lọ́wọ́ yàtọ̀ fọ́lọ́wọ́ bá o tó ìyẹn wípé ọlọ́wọ́ bá nìkan ló ní hákù ìdájọ́ ká máa mú ìdájọ́ wa ọlọ́ọ̀ nìkan ló ní so tẹ̀sírí ni wọ́n kó sí o bẹ́ẹ̀ náà ṣe máa ń pariwo tẹ̀sírí yẹn tẹ́ ìgbàgbọ́ yẹ bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ń ṣe ń gbà yẹn so sheikh wa mu sheikh hafiz al-hakami wa mu àpèjúwe bídà yìí wa wọ́n ní rẹ́bi bídà marwaniya wọ́n ní bídà tí ó yàn jáde kónú islam ni kí ni dalil lórí ẹ̀ òun náà ni hadithu tí ó wà nínú sahihan ó wà nínú bukhari àti muslim ẹ jẹ́ ká try láti ka hadithu náà fún wa gẹ́gẹ́ bí sheikh hafiz al-hakami gẹ́gẹ́ bí ṣàlàyé nínú tírà wọn tí awi ma'arijul qabul ma'arijul qabul bi sharhi sulamil wusul. naam wọ́n ní wọ́n fi sahihain ó wà nínú sahihain nínú sahihu imam al-bukhari àti sahihu muslim an abi sa'id al-khudri wọ́n gbà wọ́lá tọ̀rọ abu sa'id al-khudri radiyallahu anhu qala kọ́lọ̀ ọba àdékẹ́lá kọ́ bá yọnu sí ó sọ wípé كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى Ànábì صلى الله عليه وسلم jẹ́ ẹni tó jẹ́ sí pé ó máa ń jáde ní ọjọ́ ọdún àwẹ̀ tí ń bọ̀ wájú wa ìkọ́lọ̀ ń jókòó bá wa láyé ànábì a máa jáde lọ́jọ́ ọdún àwẹ̀ àti ọjọ́ ọdún léyá ilal musalla lọ síbi tí a ti máa ń kírun eid lọ síbi tá a ti ṣe kíni o tá a ti máa ń kírun eid fa awwalu shay'in yabda'u bihi tánàbí bá wá débẹ̀ àkọ́kọ́ tánàbí ọkọ̀kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe àsọ̀lá òun kíkí ẹ máa wo Abu Sa'id ní sọ̀rọ̀ yìí o sọ̀hábì ni o èèyàn tó yẹ pé ó kírun eid pẹ̀lú ànábì sallallahu alaihi ní sọ fún abánàbí ṣe máa ń kírun eid yìí o ẹ máa wo ó ní tánàbí sallallahu alaihi wasallam bá jáde lọ sí eid láti lọ kírun eid àwẹ̀ àbíléyá àkọ́kọ́ tánàbí ọkọ̀ ṣe tó bá dé eid ni pé ìrun ni ọkọ̀ bẹ̀rẹ̀ fa awwalu shay'in yabda'u bihi as-salah àkọ́kọ́ tánàbí ọkọ̀ ṣe ni pé yọkọ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tánàbí kírun tán yíjú padà dájú yóò wá dìde wànnáàsù jùlúùsù náà aláàsù fúfihìm àwọn yóò sì wà lórí ìjòkó ní sáfù wọn ẹjá nọ́tìsì kankan bí báyìí ẹjá sàkíyèsí kankan bí wọ́n ní ọ̀yàkúùmù anábì ọwà dìde lẹ́ni tó dájú kọ àwọn èèyàn wọ́n sọ anábì ogun mímbà rí àbí anábì ọkà dìde lórí ilẹ̀ ńlẹ̀ ni anábì ọwà kọjú sáwọn èèyàn ẹ máa wá wo àwọn yóò sì jòkó lẹ̀ ní sáfù fàìrìjùhùm anábíà wa ṣe wá àti fún wa wàyùsíhìm anábíà wa sọ àsọtẹ́lẹ̀ fún wa yóò sọ àsọtẹ́lẹ̀ fún wa pé àwọn nǹkan báyìí láti dínú o wàsíyà yóò fún wọn ní wàsíyà wàyà múrùhùm anábí ó sì pa wọn láṣẹ fàìǹkánà yuridu àyà kọ̀tọ̀ ẹ̀bá ẹ̀sán kọ̀tọ̀ ẹ̀ sáré ibà fẹ́ gbé àwọn èèyàn kan dìde fún iṣẹ́ níjọ́ náà anábì ó gbéyàn dìde pé ìwọ ìwọ ìwọ ìwọ kò fẹ́ ràn yín ṣe báyìí sílùú báyìí sílùú báyìí sáré ibà fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ أو يأمر بشيء فإن كان يريد أن يقطع بأسا قطعه أو يأمر بشيء أمر به ثم ينصرف tani bàbá yọpọ wá láti ẹnkankan ànábì yọpọ wá láti ẹrẹ tó bá ti parí kútùbà ànábì yọpọ ẹyìn dàyọ máa lọ. kọ́lá abu sa'id abu sa'id tó wá gba hadithi wá tó jẹ́ sọ̀hábí tí ń sọ̀rọ̀ yìí ó wá sọ wípé yazali nnasu ala dhalik àwọn èèyàn wáyé àwọn àgbò lórí súnnà tá a sọ yìí bánàbí ṣe kú tán báwo bá kìí ṣe ń ṣe nìyẹn ìtumọ̀ falamiyazali nasu alazaliki nìyẹn àwọn èèyàn wọn yẹ kúrò lórí súnà láti bàtà nàbí ti lọ tán abubakar bóun náà ṣe máa ń ṣe umar bóun náà ṣe máa ń ṣe usman bí ṣe máa ń ṣe ali bí ṣe máa ń ṣe nìyẹn muawiya bí ṣe máa ń ṣe abu hurairah bí ṣe máa ń ṣe nìyẹn gbogbo àwọn sahaba bá ṣe wà lórí ẹ̀ nìyẹn ó ní àwọn èèyàn hatta kharaju ma marwan tó fi wá di àsìkò Marwan ìgbà tí Marwan di khalifa tó di olórí mùsùlùmí ó nígbà tó wá di àsìkò Marwan yìí kharajtu ma'a Marwan wa huwa amirul Madina mo wá jáde pẹ̀lú Marwan òun sì ní àmírù Madina òun ní àmírù kí ni o Madina fil adha òun jáde pẹ̀lú ẹ̀ ní ọjọ́ ọdún léyá awil fitri àbí ọjọ́ ọdún àwẹ̀ ìkanu méjèèjì lòun jáde pẹ̀lú ẹ̀ lọ sí ẹ̀yìn falamma àtẹ́yìn almusalla ìgbà tá a wá débi tá a sì kírun yìí ìdá mímbarún banahu kẹsìrù bùn salt ó ní lójijì báyìí mo kàn rí mímbàrí kan ni kódà Abu Sa'id al-Khudri tó sọ ẹni tó ṣe kíni tó mọ mímbàrí yẹn fún wa ẹni kan mímbàrí náà òun ni kẹsìrù bùn salt ó ní bóun ṣe rí nìyẹn ó nígbà tó ń rí báyìí Marwan yuridu yartaqihi Marwan bá fẹ́ gùn ó fẹ́ gùn mímbàrí à ah. wàhálà dé kọ́bílà ayùsọ́lìyà síwájú kó tó kírun fàjẹ̀dá tùbí sáwùbìhì mo bá fà á lásọ. wàhálà lọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ yìí fàjẹ̀dá bani òun náà bá fà mí padà. fọ̀rọ̀tàfà ọba gorí mímbàrí fàkọ́tọ̀ba kọ́bílà sọ̀lá ọba tó ṣe kútùbà kó tó kírun ẹ máa wà bùsà ẹ̀jẹ̀ kúndé o ó lákọ̀ọ́kọ́ táwọn ẹ̀mí máa ń dé yìí kí ó ní táwọn ìbára kírun tán ní ọ̀tẹ̀ wá dìde yọ máa báwọn èèyàn sọ̀rọ̀ kò ní gomi bàrí ẹ wo Marwan nígbà tó ń dé ìdì ó gomi bàrí ná ànábì ẹ gomi bàrí ó tún wá ṣe kútùbà síwájú kó tó kírun ànábì sì mẹ́kọ́kọ́ kírun náà kó tó ṣe kútùbà ni ó di bídíà ẹlẹ́ẹ̀kejì bídíà alákọ̀ọ́kọ́ ni pé ó gomi bàrí wo mùsùlùmí nu o ọkọ̀ ṣe bídíà alákọ̀ọ́kọ́ náà ó gomi bàrí ìgbà tí ó gomi bàrí àwùjọ ìdìkú ní fàlà pé àà báńkọ́lá máa ń ṣe láyé ànábì <laughs> ó ní gun mímbà ríba Marwan ọgbà ó Marwan náà bá padà pé èmi ó gun eléyìí o ọba gun mímbà rí ẹlẹ́ẹ̀kejì pé bó ti bẹ̀rẹ̀ kútùbà nìyẹn a ó ní fakultu lahu mo wá sọ fún pé a ghayyartum wallahi ẹ ti yí padà mo fọlọ́ màbúra ẹ ti yí padà faqal ó lọ́wọ́ sọ wípé Aba Sa'id ilé Abu Sa'id al kọ̀dìdáàbà máa tààlà sórí tó ọmọ lásìkò ànẹ́bì pé èèyàn máa ń ṣe kútùbà èèyàn máa ń kírun ká tó ṣe kútùbà yẹn àyíṣì gúnmí bàrí yẹn ìyún ti lọ àti lòyún mọ́ kọ̀dìdáàbà máa tààlámù ìtọ́ ọmọ ní ti lọ àti lòyẹ mọ́. náà ó ní fàkúlùtù ó lè wá sọ fún pé a máa àlàmù wàlọ́ọ̀yì khairu mimma la ó ní mo ní tí mo mọ̀ wípé ànábì wà lórí ẹ̀tí mi ti ń ṣe mo fi ọlọ́run bá búra ó lóore ju tí mà tẹ́ ń ṣe yìí lọ torí èmi ọ̀mẹ́lẹ́ yìí látọ̀dọ̀ ànábì àmẹ́yìí tẹ́mi mọ̀ sálẹ́bí máa ń ṣe òun ló lóore ju ilé tó ń ṣe yẹn lọ tó ló ti lọ́pẹ́ ẹ̀ lò mọ́ yẹn wàláhì ó lóore ju ilé tẹ́lẹ̀ ìrẹ̀dálẹ̀ yìí lọ. ẹ máa wo fakọ́l ìgbà àbú ìgbà lam yakunu yajlisuna lana wọn àfẹ́ máa jòkó gbọ́ kútùbà mọ́ à ń kírun tábà ìdé òǹkàlùkò tùkà ni wọn lọ jẹun lẹ́nu wọn àfẹ́ máa jòkó gbọ́ kútùbà mọ́ ni ayé ànábì àwọn èèyàn farabalẹ̀ àwọn èèyàn máa gbọ́ kútùbà táwọn èèyàn bá parí tó bá parí ọ̀run tán àmọ́ ń ti ara àwọn èèyàn ti balẹ̀ mọ́ wọn àfẹ́ máa jòkó gbọ́ kútùbà mọ́ ẹ́ fàjà ẹ̀túwà kọ́bílà sọ̀lá nítorí ẹ̀ ni mo fi gbé kútùbà wá síwájú òun wípé wọ́n sábẹ̀ kírun kí n fi irun dè mẹ́lẹ̀ kẹlẹ̀ gbọ́ kútùbà ẹ̀jẹ̀ ọ̀rẹ́dán naam sẹ́n ìṣìhádù ni ẹ ó sì gbìyànjú ni ẹ pé àwọn èèyàn fẹ́ máa gbọ́ mọ́ ọ̀dà àti máa a máa ṣe ẹ gbọ́n túláàsì nígbà tí bá fi irun dèyí mọ́lẹ̀ ẹ kírun ẹ torí ẹ ẹ gbọ́ kútúbà náà Marwan wá ń kírun éèdì bá ẹlẹ́kùn àti rí ìṣìhádù tí Marwan ṣe báyìí tó fi ń ṣe kútùbà síwájú kó tó kírun ìṣìhádù wo ló ṣe tó fi gun mímbà rí o <laughs> ìṣìhádù wo ló mo béèrè ní ìṣìhádù wo tó fi ń gun mímbà rí àwọn nítorí kójú ẹlẹ́bà káwọn èèyàn nítorí àrá ni kódà bí èèyàn bá rárá nígbà táwọn èèyàn bá jòkó tó ń bá dìde <laughs> bóyá ìdílé rárá tó bí ọba ga jù ọ pẹ̀lú wọn ni àbí bó ní ọba sì fọ yóò rẹ ní tó bá nẹ̀rú ṣé bá ní sí Marwan ò mú kò mú kankan bá tó fi ṣe fídíò àkógun mímbà rí o ṣé bá ní sí ẹ wá máa wò ó. wa fi riwayati Muslim nínú ẹgbà wa ti Muslim falamma ra'aytu dhalika minhu Abu Sa'id Khudri nígbà tó ń rí tí Marwan bẹ̀rẹ̀ nǹkan yìí qultu ó lọ wá sọ fún pé àyínà ìrtidá òbí sọ̀la Marwan ibo ló káwọ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀rún ní ọjọ́ ìdí ká tó ṣe kútùbà ń bolo fi sí òní súnà nẹ́bì fàkọ́lẹ̀ yá àbá sa'id ó wá tó pé mo pèrè àbú sa'id kọ̀dìtúrì kà máa ká àlà nítorí yẹn wọ́n ti àti kóòtù olóòwò a kò lè rí bẹ́ẹ̀ láíláí wà lẹ́yìn náà sí ibi yẹ́dìhì mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi ń bẹ láti àtúnà bí khayri mímọ àìlàm ẹ lè mú kẹkẹ wá láyé tó lóore ju tí mo mọ lọ pánàbí ṣe ẹ lè mú wá láyé salasa marot ẹ mẹ́ta ni maruwa ni Abu Sa'id Khudri pààrọ̀ ọ̀rọ̀ yìí sàǹkpọrọ tó bá ti káyàn lára náà sọ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tí o bá náà bá fẹ́ pè fún yàn ẹmẹ ló mú pè ni lẹ́yìn náà àbútọ̀ ẹ̀dùn pé ọba pẹ́ sẹ́ńkọ́ bá níwájú ni sẹ́ńkẹ́ Marwan tóun fẹ́ ṣe kútùbà iwájú lọ́wà àbútọ̀ ẹ̀dùn pé wá lọ bá láti pè sákìyèsí ìgbà tí ọ̀gbọ́ àbútọ̀ ẹ̀dùn pé wá pẹ́yìn dà ẹni kọ́kọ́ dúró síbi ìnákin kọ́kọ́ sàlàyé nǹkankaná tó ní tó múrin wáyà mí wá o tó wọ́n lè ní ẹ̀ẹ̀kan náà ló ṣe kódà bá jẹ́ ìkan ló ṣe gan ẹ kọ́kọ́ jẹ ìfọ́lẹ́nu lórí ẹyọ kẹyìn ká tó wá fi ẹlẹ́ẹ̀kejì ká fi wá ká fún ní fínísẹ̀ pátápátá káfí kó fínísì fún yín alákọ̀ọ́kọ́ yìí ó ní wípé ẹ̀rí wípé ìgbà tí Marwan fẹ́ ṣe bídíà yìí bídíà méjì ni Marwan ṣe ó dẹ̀ clear ó ní pé ó ṣe kútùbà síwájú ká tó kírun wọ́n ṣe bẹ́ẹ̀ lásìkò ànábì bídíà alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó gun mímbàrí wọ́n gun mímbàrí kí wọ́n gbà pé bídà tó kó sí yìí tòótọ́ pé bídà àkàmù ni kéde bídà àkídà kéde bídà tó wọnú àdìsọ́kàn bídà tó wọnú ìbáàdà ni wọ́n ní tó bá jẹ́rú bídà tó wọnú ìbáàdà báyìí ni wọ́n ní àkí ń sáré pé yẹn ń kèfèrí lé lórí wọ́n láwọn kọ́kọ́ sàlàyé fún náà táwọn bá wá sàlàyé fún tó wá takú ìgbà yẹn ló di kèfèrí àbí ẹgbẹ́ tí máa ń wí náà ni àjọ wà so kò sí deny ẹni tó bá jẹ́ bídíà tó wà nínú ahkam nínú ọ̀rọ̀ ìbáàdà ni ẹ ọkọ ṣe ìkọ́mọ́tò ìlújà fún tó lẹ́gba àìmàkan pé ẹmú ẹskíza àìmàkan nínú ọ̀rọ̀ ìbáàdà ẹmú nínú ọ̀rọ̀ àkídà àti ń bọ̀ wá bẹ̀ nínà fine káwá lọ lórí àkídà yín pé marwanu tó ṣe ahkam àbí ẹ wá ní bá ti wá sàlàyé fún tí ọba ọparí ó yẹ kí marwan di káfíìrì àbí tó bá jẹ́ pàkìdà yín ló kọ̀rẹ́ẹ̀tì ó yẹ káàbù sáyẹn lè kú ní kàfàrà marwan nítorí pé kúfùrù náà ló ṣe yìí ẹnu yàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ kọ́kọ́ sàlàyé fún ẹni yìí ná kó tó di pé ẹ gbẹdàjọ ni lórí tí ò bá ti gbà á bí Abu Sa'id al-Khudri tó wá jẹ́ sọ̀hábí òun ti wá sàlàyé fún kò wá gbọ́ Marwan tó takú fine tó bá jẹ́ sí pé Abu Sa'id al-Khudri bá ka bídíà tí Marwan ṣe yìí tó bá ka sí bídíà tó gbẹ̀yàn jáde kónú Islam ni Abu Sa'id Khudri kàfàrọ̀ Marwan naam wọ́n ló lè máa bẹ̀rù a'udhu billah tẹ́ ẹ bá wá sọ pé lè máa bẹ̀rù ajẹ́sìkẹ́ntẹ́ ń sọ ni pé Marwan di káfìrí Abu Sa'id Khudri ní bẹ̀rù ẹ wá mú ẹni náà wá láyé tó pé Marwan ní káfìrí nínú Islam tẹ́ ẹ bá ti pé Marwan ní káfìrí ìkan náà khulafa'u mùsùlùmí ẹ ti yọ kó nú ẹ̀sìn nu inú àkídà yín inú àkídà yín Khawarij náà náà lẹ́rọ akó sílẹ̀ ẹ̀rọra kó ti sọ kí nìyẹn tẹ́ bá sọ pé Abu Sa'id Khudri ń ni ní òfin pé Marwan ń kèfèrí ìtumọ̀ ẹni káyẹ́ pé Marwan jẹ́ kèfèrí bẹ̀tẹ̀ Abu Sa'id Khudri ò lè gbé dájọ́ lé lórí àbí àjẹ́ pé ta ló pe Marwan ń kèfèrí nínú umar islamiyya nínú ummatul islamiyya ta lẹ́ńtọ́ sáájú ń pe Marwan ń kèfèrí kò sí ẹni náà ẹni tó bá pe Marwan ń kèfèrí kọ̀ọ̀rìjì ni. ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ nìyẹn nínú ṣubú àwọn wọ́n ní ẹ̀ẹ́n eh, eh, kátó ṣẹlẹ̀ ní pé Abu Sa'id Khudri eh, kò torí pé Marwan jẹ́ ọjà amir nítorí ẹni ó túmọ̀ sí pé Marwan ó túmọ̀ sí pé Marwan kèfèrí ni àmọ́ Abu Sa'id Khudri ọ̀wá pè ní kò wá pè ní káfíìrì tó pọ́jẹ́ Marwan ọjẹ́ khalifa ó yẹ báyìí nìsín ó mi pé ẹ ti pé Marwan ní kèfèrí nìyẹn kò dẹ̀ sẹ́ni náà tó sọrú ẹ̀rí láyé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwa sọ fún ọ pé tó bá jẹ́ pé Abu Sa'id Khudri bá rí pé Marwan jẹ́ kèfèrí ni tí ó tiẹ̀ lè bàjá tọkọ̀ ọ̀rọ̀ jà lé lórí yóò sì yọ wọ́n fóònù béyà rẹ̀ àbí yóò yọ wọ́n fóònù béyà rẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ ní béyà náà fún alwaliyul káfíru àbí abúlẹ̀rù kó yóò wá yọ fóònù béyà rẹ̀ làwọn àbá òbí ní ajẹ́sípé marwan bíbí àtúnṣe yóò gbé jáde kó ẹ̀sìn ni torí pé anábì sọ́lọ́ sọ pé wà á là nùnà àmọ̀rọ̀ àhìlà anábì ní àgbọ́dọ̀ máa ṣe ìfàǹfà ká fẹ́ gba ìjọba lọ́dọ̀ àwọn olórí tí wọ́n jẹ́ lórí mùsùlùmí illa antaro minhum kufran bawaha arábìnrin àfitẹ́ bá rí tán kó sí kúfùrù tó kílíà indakum minallahi fihi burhanun àdìsí wọn sọ ìwà àánú sọyìn muslim tẹ́ẹ̀dẹ̀ ní ẹ̀rí tó kílíà ẹ̀rí tó fojú hàn tí ẹ ṣe pé ẹ tàwí láti nígbà tó wá rí báyìí ẹ tẹ́ ẹ bá ti wá ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ ti gbọ́ yé pé nǹkan báyìí náà ló ṣe bí ẹ bá ti wá ṣe báyìí ẹ ó ti wá di àà

pẹ́lá ní tẹ́bá ní àwọn abúzẹ́rù kúrò kí lágbára ń gbà yẹn ni ajẹ́ sí pé túnmọ̀ ní pé Marwan kèfèrí ni wọn kà lágbára ti jáde lórí ni ẹ̀sì pé Marwan kèfèrí ni yẹn so wọ́n ní nígbà tá bàjá bàtá tí wọ́n mẹ́rin wá fún gbáyà ti wà ń bẹ̀ sọ́mọ́ dààmú rẹ̀ pẹ̀lú ẹ̀rí ó ní ẹ́ ó wà ń bẹ̀ pé ìsọ̀rọ̀ ah, <laughs> fà ní tẹ́ sọ ni pé tábùtà ẹnu kúrò ọba ti lè kírun lẹ́yìn Marwa ajẹ́ pé káàkiri ni Marwa nìyẹn torí pé tí olórí bá jẹ́ tó bá jẹ́ fásitì ìgbà tó bá jẹ́ fájìrù ọ̀ràn yẹn ni kó kírun lẹ́yìn ẹ̀ nítorí òfin lè kírun lẹ́yìn ẹ̀ ni pé tó bá jẹ́ káàkiri ni so ajẹ́ pé tẹ́ bá sọ pé àbúsà ẹnu kúrò kírun ajẹ́ pé sọ pé Marwa ń jẹ́ nìyẹn àní àhláhùmá múrù eléyìí tẹ́ kó dùn méjèèjì tẹ́ mú ó korò pè Marwa ń kéferì ẹ pè Marwa ń kéferì nìyẹn súnmọ̀ ń sọ̀rọ̀ fà ìtúbà rẹ̀ ní pé Abu Sa'id Khudri nígbà tí Marwan ọ̀gbọ́ nígbà tọrọ bá ń wájú ó wá padà sẹ́yìn ọpa ẹ̀rọ sínú sọ́fú ó lọ kírun pẹ̀lú ẹ̀ so izan ẹwọ́n ni ẹ ìtìhádù ni Marwan ṣe ẹ ni arẹ́bìnrin ìzàṣáhàdà al-hakim fa asaba falahu ajran tí adájọ́ tó bá gbìyànjú lórí ìdájọ́ ẹ̀sìn kan tó bá ṣe kòǹgẹ́ tọ́lọ̀ ọba àlékè lábẹ́ kó ṣe kòǹgẹ́ rẹ̀ tọ́lọ̀ ọba fẹ́ yóò ní ládá méjì wà in akhta'a àmọ́ tó bá sáyìí ṣe falahu ajrun wahid yóò ní ládá ẹ̀kan so wọ́n ní Marwan ìṣìhàdù ló ṣe àní fáìn ìṣìhàdù ló ṣe ló fi gbé mímbà ló fi ló fi ṣe kúgbà síwájú òun àbí ìṣìhàdù wo ló ṣe tó fi gun mímbà rí kò ní ìṣìhàdù kankan lórí yìí ọdún kọ̀ọ̀rọ̀ ìṣìhàdù ọ̀wọ́lé níláyìí ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́yìn máa ń ṣe ìṣìhàdù máa wùjú dì náà sí lẹ́yìn tí nọ́ọ̀sù ti wá pé bá ti kírun ẹ̀yìn dì ní tí ẹ̀mọ́ ṣe jihadu pé ànábì ti sàlàyé fún wa bá ṣe gbà wẹ̀ kí wọ́n ní jihadu tèmi ni pé àwẹ̀ tèmi fẹ́ máa gbà àwẹ̀ yẹn o kò tí yé báyìí nìsín ìṣìhádù tèmínú a ní sọ pé nǹkan burúkú ló gbé báyìí lẹ́yìn tí nọ́ọ̀sù tiwa bá ṣe gbàwẹ̀ nọ́ọ̀sù tiwa bá ti kírun kò sí ìṣìhádù mọ́ ẹlẹ́ẹ̀kejì tó tó bá ìṣìhádù yẹn ni pé tí ẹ máa ń ṣe ìṣìhádù lẹ́yìn tí ẹni tó nímọ̀ jìyàn lọ́ba ti fún yẹn lẹ́rìí kájẹ pé ìṣìhádù ni Marwan ṣe ṣe bá burúkú ẹjù kúrú ti fún lẹ́rìí pé tó ṣe yapa sí súnà ṣé kọ̀ yẹn kó fi ilẹ̀ kọ́tẹ̀ ló súnà wọ́n fún lẹ́rìí tó gbà ọba jẹ́yìn lẹ́ fún yẹn lẹ́rìí bẹ́ẹ̀ tí ọba gbà ẹ̀ ní mú ìṣìhádù fún ẹ̀ yarí pé ó takẹ̀ rí ni ẹ̀rọ ti di kèbèrí tẹ́ ti fún ní ẹrú àmọ́ ń gbà tẹ́ẹ̀fẹ́ gba ẹ̀rí ilé wọ́n sì tẹ́ẹ̀fẹ́ gba wọlé ẹni ìṣìhádù ni ìṣìhádù rú èwo nìyẹn lẹ́yìn tán fún ní dẹ̀lí ẹni tó nímọ̀ tó hàn áyá náà torí tó tó sì mọ́ bá ti ń kírun tó fún lẹ́rí. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ṣùgbọ́n wọn wọ́n ẹ̀rí pé Marwan ẹ̀rí pé ti jáde lórí Marwan báyìí wọ́n ní bó ṣe lọ tako Marwan yẹn ìjáde lórí lórí nìyẹn mú pé ti di kọ̀ọ̀rì ẹ ti pé àbúṣe ẹ̀dùn kú nínú kọ́ọ̀dì jí nìyẹn tó pẹ́tẹ̀ yẹn bá ti lè jáde lé olórí lórí ó ti di kọ́ kò sí tẹ́ fẹ́ mú bẹ́ẹ̀ wàláì ẹ ẹ sì àgbákan ni àbí kẹ́ ẹ gbàfẹ́ yìí gbogbo eléyìí sẹ́rí òdodo òṣè takòbá tẹ́ ẹ bá ti ní intabuse ẹ̀dùn kú nínú ṣe yìí tọ́lọ bá mẹ́rù wà níwájú tọ́lọ tọ́lọ pé sákìyèsí ìtẹ́ bá ti ní ó ti kọ̀rọ̀ jàlé lórí nìyẹn pé àpé kùrú jù ní alàlàyé mà pé èèyàn jáde lórí nìyẹn ajẹ́sí àbúṣe ẹ̀dùn kú ti di kọ̀rì jí nìyẹn ẹ pé sọ̀hábí ní kọ̀rìjí nìyẹn ẹ̀dára ara inú o ẹ̀dára ẹ̀sà gbákò nìyẹn eléyìí kan kọ̀rọ̀ jàlé lórí ìǹkàrù múnkàrù lọ́lọ́ṣẹ́ ọlọ́pẹ́ lórí sákìyèsí lórí àìdáni àbí abútẹ́ni kúrí náà ló ti gba àdìtù wá ibẹ̀ ni máa fi wá kéèrè wáyà ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ láti wá parí inṣàlọ́ àmọ́ wá kọ̀ntínú ìyókù. àríwáyà ẹlẹ́ẹ̀kejì ilé fi wá jẹ́ kó yẹ yín pé kìí ní nǹkan yẹn tẹ́lẹ̀ tó wọ́n lè ní ẹ̀ẹ̀kan tó ṣe náà ni ẹ̀kankan ẹ̀ẹ̀kan tó ṣe bá ṣàlàyé fún lẹ́ẹ̀kan ẹbí ni àbí wọ́n fún ní wọ́n fún ó sì takú bídíà ló yìí ṣe yìí tó bá gbogbo bí tó bá yẹ pé àbúṣe ẹ̀dùn dị rírí bídíà yìí bídíà tó ìdí o kò yé báyìí nìsín yóò pe kèfèrí nínú kí n tó kà yín wọ́n ní gan sẹ́ẹ̀rì wá ní kèé sẹ́ẹ̀rì náà mọ̀ òkú ẹ̀yin náà là ń wíṣẹ́ àjíyàn tẹ́ àní ni àní ìtàǹtọ́ náà ni pé mọ̀kúkú ni pé àbúṣẹ́ ìlú kú dírí tẹ́ kò pé kò níròrí tẹ́ ní ìtàǹtọ́ náà nù àní ìṣe mọ̀kúkú ise. ìtàǹtọ́ náà ni pé àbúṣẹ́ ìlú kú ise. inú ẹ̀rí àní kò ní ríròrí yín kò gbàgbọ́ àti kúfúrú ẹ̀ tí ti fi sọ̀ ẹ dákun ìfi mọ̀kúfù lẹ̀ ìfi àgbẹ̀yẹ sọ̀hábà lẹ̀ ìmú jíjẹ bàtà ẹ dákun gbà kí bá fi mọ̀kúfù lẹ̀ ìtàbù sẹ́yìn kú ní bá sọ tó bá pé ìròrí ìjà bàtà ni ọ̀dà ilé tí wọ́n sọ ìdájọ́ kí lòun mọ̀kúrì yòun ṣé kí lápẹ̀rù yòun kò tiẹ̀ kò tiẹ̀ lóṣùwọ̀n nù ilmu hadith torí pé ọ̀rọ̀ ni kìí ṣe mọ̀kú kìí ṣe mọ̀kútúrò pé kò wọ́n kankan nú ẹ̀sìn ọ̀wọ́ anything ọ̀rọ̀ tiẹ̀ tí ọ̀wọ́ létí ò ní òṣùwọ̀n kankan nú inimul hadith ṣe ní mú ni àbọ̀rọ̀ ẹ̀ńtọ́ ohun tiẹ̀ tiẹ̀ tún lóṣùwọ̀n pé mọ̀kú nínú àlùmọ́ mẹ́rin sì ni ọ̀rọ̀ ẹ̀ńtọ́ kàn lẹ́yìn ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ àwọn sàhábà ni torí ànábì ni khairul hu, qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum wa fi riwaya khairun nasi qarni àwọn tí wọ́n lóore jù tọ́lá ọba àlékẹ́ ládẹ̀jọ́ fún ayé pé tágbọ́ yọ ọba tíjọ tí wọ́n ti mọ̀rẹ̀ ní ẹ ọlọ́ni fàyín àmẹ́nu bí mísìlì máa àmẹ́ntùn bíyì ọlọ́ni tí ìgbàgbọ́ ọba lọ́jọ́ tí tàbú sáìdì kúdírí ni fàkọ́dì ìtajà ò ẹ ti mọ̀rẹ̀ ní ẹ o wà ń ta wọ́n láwọ̀ ọlọ́ni tẹ́ bá wọ́n lẹ́ẹ̀tẹ̀ lágbóyè Abu Said Khudri àgbóyè gàbàtà lẹ́ẹ̀mà tẹ̀lé fa innama hum fi shiqaq ẹ ti wà ní ìyapa nẹ́bì ni o fasayẹ kiri kahumullah ọlọ́run ó tó wa lára yín o kò ní jẹ́

Eh? lima dúró mansur ti ẹni kálò lima dúró mansur àbá yìí ah, bí n bá ti ń lo tiẹ̀ ah, nǹkan tí mo ti gbàlejò nìyẹn o mo ti gbàlejò burúkú nìyẹn o tó bá jẹ́ pé tiẹ̀ ní màá lò níwọ̀n tó lè kéwú yanjú ó lè sọ lárúbá àṣẹjú márùn kó wà error free mo ní lẹ́jọ́ àjàbàtà kẹlọ́mí báyìí alkhawarij lóko lárúbáwá náà sọ lájòkè délẹ̀ ẹ wo àfi bí gbàtí yíbo yẹn jẹ ń kọ́ yorùbá wà láì àwọn lárúbá tí ò múnádóko àwọn lárúbá wá bí <laughs> wà láì bí gba nǹkan sáà ń sọ àti lárúbáwá níjọ́ tí mo kọ́ gbọ́ títí mo ti ń gbọ́ mọ́ kàn rẹ́rìn ni mo wá kọ́ sára àwọn yóò máa wò mí pé kí ló ń sàfà yìí ná <laughs> wà láì wọ́n rò pé nǹkan sálẹ́lú àìlá ni wọn ò ní mọ̀ pé lárúbáwá burúkú ni mò ń gbọ́ tí ń pa mí lẹ́rìn ẹni lọ́ba fẹ́ ó wà mí báyìí nǹkan sáà àbá kan sáà ni ìwọ láwọn amágbọ́yẹ̀ rẹ̀ áfi tàbú sẹ́yìn ìkú ní ilẹ̀ àfá yìí ò ti bẹ̀rù ọlọ́run àà tí ni tẹwárí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní òun wà nínú musnad imam ahmed wa rawa ahmed wa abu dawud wa ibn majah an abi sa'id al-khudri radiyallahu anhu qala akhraja marwan al-minbar fi yawm eid wọ́n ní marwan ó gbé minbar jáde lọ́jọ́ eid fàbádà bil khutbati qabla as-salah ó tún wá bẹ̀rẹ̀ khutba síwájú kó tó kírun faqama rajulun ọkùnrin kan wá dìde ẹmọ wo sàǹpé bí aláwọ̀kọ́ ìsàǹpé marwan lódì Abu Sa'id Khudri lódìde tọ́lọ tako marwan ní bíbí ẹnìkan lódìde faqama rajulun ẹnìkan wá dìde faqala ó wá sọ wípé ya marwan mo pèrè Marwan kọ̀ọ̀láta súnà ó ti yapa súnà o tábàlẹ̀ yapa súnà kí ló ṣeun ó ṣe bídíà nìyẹn kọ̀ọ̀láta súnà ìrẹ́ Marwan ti yapa súnà o akhrajta mímbàrọ̀ fi yawmi Eid wà làmúyẹ́kùn yukhraj ó gbé mímbàrí jáde lọ́jọ́ ọdún wọn èé gbé jáde lásìkò ànábì o bídíà alákọ̀ọ́kọ́ nu èyí ò dá dúró gedegbe wàbàdà tàbí ah, wà làmúyẹ́kùn yukhraj fíì

àwúzẹ́rì tó wá sọ pé manhaza tálẹ́ tó sọ̀rọ̀ yìí ríná tálẹ́ ní kọlu fulan ibn fulan àwọn èèyàn wá dá lóhùn pé lágbájá ọmọ lágbájá ni faqal àwúzẹ́rì kúrí wá mẹ́rin wá lórí tó ṣe yẹn pé amma haza tẹ́rẹ́ ni tó sọ̀rọ̀ yìí faqad qada ma ó ti pé ìwọ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ sọ́lọ̀ ni a pé o kí ni wọ̀n náà òun náà ni pé tẹ̀mí ìtura rasulallahi sallallahu alayhi àbújá ìdìkúrí wá fẹ́ mẹ́rin wá fún nǹkan tẹ́ pé kẹ́lẹ̀ bá ń pé tó ṣe bá súnà mú tá a bá rí aburú yẹn máa ń takò ni ó ní mo èmi fẹ́ tí ara mi gbọ́ fanabi sallallahu alaihi wasallam sọ wípé sẹ̀mí tó rasulullahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo fẹ́ ara mi gbọ́ tá a mi sọ pé man ra'a minkum munkaran gbogbo ẹnikẹ́ni tó bá rí aburú nù yín fàṣàtọ́ àyọ̀rọ̀ yíròhù bí yẹ́dìhì tó wá ní kápá láti yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ láti yí aburú yẹn padà sí dáadáa pẹ̀lú ọwọ́ rẹ̀ fàyọ̀rọ̀ yíròhù bí yẹ́dìhì adébìnrin kọ́ fọwọ́ rẹ̀ yí padà ọ̀ràn yẹn ní o fa in lam yastati anábìrin tí ọba lágbára ọwọ́ fabilisanihi kó fi àwọn rẹ̀ kó fi ṣe kíni kó fi kọ aburú ni fa in lam yastati anábìrin ọba lágbára yẹn fàbí kọlbìhì anábìrin kó fọkàn yí padà wà záàlìkà iman anábì sallallahu alaihi wasallam ní ìfọkàn yí nǹkan padà yìí òun ló ń ṣe o òun ló lẹ́jù nínú ìgbàgbọ́ ṣé bá ní sheikh wa ni àwọn sọ wípé wal marfu' min qawli nabi sẹ́rí hadithi abu sa'id al-khudri tó mú wáyé pé màrọ́ àmì mùnkárọ̀ yẹn ọ̀rọ̀ ànábì nìyẹn sallallahu alaihi wasallam fi sahihi muslim ó dẹ̀ wà nínú sahihi muslim. wọ́n ní wàlàyànlá tagyiru hadha ar-rajul ala marwan taratan ukhra wọ́n ní ìyípadà làálà tó wà bíbáyìí yàbà tó wà ní ẹ ó ṣeé ṣe kọ̀mọ̀gẹ́ wo gbàkọ́ ni làálà máa ń mí ní pó ṣeé ṣe làálà <laughs> ń gbà mí ọmọ mí ní pé yẹn fi nǹkan rinlẹ̀ kò yẹ báyìí nìsí ìgbà mí ó sì lè mìíràn pé ó ṣeéṣe kò yẹ báyìí nìsí tọ́lọ́ lọ́wọ́ bá lẹ́gẹ́lá sọ pé la'allakum tattaqun la'allakum ta'qilun la'allakum tuflihun gbogbo la'allakum tó wà ń bẹ̀yẹn kéde pọ́lọ́ wọn bá lẹ́gẹ́lá ṣe tààrọ́ jí kéde pọ́lọ́ wọn bá rò pé bọ́yá ẹ lè torí rẹ ọlọ́run ni kẹ́ ẹ lè bá a sórí rẹ nu kẹ́ ẹ lè bá làálà tó wà ń bẹ̀yẹn bí máa nà pé kẹ́ ẹ lè ṣe kéde pé bọ́yá ẹ torí rẹ pé ẹ máa gbà kẹlẹ́gẹ́ bá ẹ kẹ́ ẹ lè páyọ̀ ọlọ́run láti ní ẹ máa gbàwẹ̀ ní jẹ́bẹ̀ làálà ń bẹ̀ yóò túmọ̀ àmọ́ ńgbà tí kéwú ẹ̀yìn náà ní náà ní lima dúró nà sínú náà kọ́ka ń sìn wàláì nítorí ọ̀rẹ́ fídíò mẹ́nu tí bá ti rántí gbogbo àwọn òdo rẹ̀ báyìí náà pé tálẹ̀ yóò tiẹ̀ máa bá jiyàn nílẹ̀ tí ò mọ kéwú ká tí ò mọ so wọ́n ní tẹ̀gíyìr ìyípadà tí ẹnì yìí ṣe ìgbà míì ló tẹ̀lẹ̀ yàtọ̀ fúngbà tí wọ́n ní làálà wàlàálà hádà tẹ̀gìyìr ولعل تغيير هذا الرجل على مروان كان تارة أخرى في غير المرة التي غير فيها أبو سعيد بيده ولسانه لأن تغيير أبي سعيد كان عند أول ما ابتدع أو عند أول ما ابتدع ذلك ابتداء والله أعلم wọ́n nítorí pé ìgbà tí Abu Sa'id Khudri ṣe tiẹ̀ yìí ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ bídíà yẹn nípìnlẹ̀ ni ẹni yìí sì ní ìgbà tó ń ṣe tiẹ̀ kìí ṣe ìgbà míì ni wọ́n ní tọ́lá jẹ́ pé nígbà tí Abu Sa'id Khudri ṣe tiẹ̀ Abu Sa'id Khudri lu ọwọ́ tó fọwọ́ fa Marwan amẹ́ni yìí ti ẹ̀rí fún wọn lọ́wọ́ ẹnu lásán lòun lò tó túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìzàn ilé ìbá ìjẹ́ kó yé wa wípé àti àwọn sọ̀hábà gan kìí ṣe Abu Sa'id Khudri nìkan ń bẹ láyé ńbẹ Anas bin Malik ń bẹ láyé Ibn Umar ń bẹ láyé Ibn Abbas ń bẹ láyé Aisha ń bẹ láyé abdullahi bin abudu bin ayasi ń bẹ láyé ẹ máa kà lọ àwọn sàábà tó ń bẹ láyé zubairu bin awamu ń bẹ láyé wọ́n pọ̀ bàjẹ́ kò yẹ báyìí ní ti láwọn sàábà tí ń bẹ láyé báyìí kò sẹ́ni kankan nù wọn tó gbé ìdájọ́ káàkiri lé marwan máa anna pé marwan ṣe bídíà kódà bídíà méjì ló ṣe wọ́n dẹ̀ takò lórí ẹ̀ so ìdán eléyìí náà tún ní dẹ̀lú ìlú èdè yìí wípé àkídà tábà kò ju àkídà àwọn sọ̀hábà sọ abẹ́ lọ́wọ́ bá ilé jẹ́lá kọ́lọ̀ kó sànú wa insha Allah ta'ala ẹ̀rí ẹ̀rí ta tó rí mú kún lẹ́ni nìyẹn òun náà ní kíni o ti ọ̀rọ̀ sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa àlùwàrá ṣíṣe àti títí asaru bá tún a tún máa tẹ̀síwájú lórí àyí mi torí pé a tún mẹ́rin tàbúbákìrì náà wá o a tún mú ti umaru náà wá o a tún mú ti osmanu náà wá o ẹ a tún mú ti ibùnú umaru náà máa mú wá nìyẹn a tún kú olórí yẹn a tún wá bọ́ sáwọn ọmọ kéwù wọn a bẹ̀rẹ̀ látòrí Hasanul Basri ọmọ kéwù Abu Hurairah a tún wá máa tó lọ bẹ́ẹ̀ ṣé bá ní ti àwà kẹ́lẹ̀ bá mọ̀ pákídà ìyàfá yóò rí lọ́dọ̀ àfá súnmọ̀ kankan àkídà àwọn kọ̀wárìjì kan délé iná ló mú wa wallahi aláburú làfá yẹn kọ́nà bá kó sànú wa so kọ́nà bá lè gẹ́lá kó wà pẹ̀lú wa kọ́nà bá kó fòdodo hàn wá lódodo kó jẹ́ ká lè tẹ̀lé kó jẹ́ ká máa burú láburú kó jẹ́ ká lè jìnà sí àwọn wọ̀nyí náà ọlọ́run bá lékẹ́lá ọlọ́run allahumma arihimul haqqa haqqan warzukumul tiba'a wa arihimul batila batila warzukumul tinaba ọlọ́run bá fòdodo hàn wọ́n lódodo ká lè tẹ̀lé o fi ìbàjẹ́ aburú fi hàn wọ́n níbàjẹ́ o jẹ́ lè máa bá ìṣólódo o yóò náà lè mara ìṣólódo yóò lè padà o ọlọ́run bá ọlọ́run la ilaha illallah bá ní ní ìparí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ sọ nípa ọ̀rọ̀ pípe ọlọ́run pípe Allah sọ pé àwọn ẹni máa ń pe Allah ẹ̀ríkẹ́ mọ̀ a yẹn pé ká má jùlẹ̀ ní bọ̀rọ̀ gidi kò yẹ báyìí nìsí wípé àwọn yìí arínà àwọn onísúnnà náà tó yẹ kí wọ́n pe Allah tẹ́ pé Allah orúkọ dáadáa ni àbí torí pé inú orúkọ tọ́lọ́wọ́ bá àlékẹ́ láńjẹ́ ni Allah so kò sẹ́ni tí ò lè pè é ẹgẹ́ bá ṣe lè pe àwọn ọkọ̀ yòókù so ta bá róní súnnà náà ti ń pe a máa ṣe ni pé ọlọ́wọ́ bá ló kálíbà mọ àwọn kálíbà mọ wọn lọ́tọ̀ máa pe arrahman máa pe arrahim máa pe alaziz máa pe mina ṣé báyìí ní ti ìgbà tó rí fífa tó di àpẹẹrẹ àwọn kọ̀wárì anabi sallallahu alaihi wasallam sálùmù lórí ká máa parí àbí ẹ̀kọ́ ni àwọn sàhábà ti máa ń ní kódà táwọn sàhábà rò ń bíjà kan àwọn sàhábà ọkọ̀ ni kò sí orí ẹ̀ náà tó <laughs> bá rí kọ́ dán orí yéé umaru ní ìwọ sọ̀bí ìbùnú islam iraki nígbà tó ní kó sí orí nígbà tó bẹ̀rẹ̀ bídíà ó wá ní kó sí orí ìmọ̀rún ní tiẹ̀ èpè mo bá rí pọ̀ dẹ́ orí nìyẹn bá sọ orí ẹ̀ kalẹ̀ ni <laughs> pé àlámà àwọn ọkọ̀ wárí jì nìyẹn so tó bá ti di nǹkan bá ti di àlámà àwọn oníbídíà ẹja sílẹ̀ fún wọn ó ti yé báyìí nìṣe so kọ́ lọ́wọ́ kó sànù wa so àmọ́ àwọn tí wọ́n ń tábì dá wọn mà tábì yàtọ̀ fáwọn onísùnà tí ń pe Allah ó àwọn gbà pé èèyàn gbọ́dọ̀ pọ́ lọ́hùn tiwọn bẹ̀tà àwọn onísùnà táwọn ń pe Allah àwọn gbà pé èèyàn lè pọ́ lọ́hùn wọ́n kàn pé Allah ní tó pé ní ọkọ̀ Allah náà lọ́wọ́ àti ìlà ìníṣì so ìyàtọ̀ tẹ́ máa rí lára wọn nìyẹn àmọ́ níbi pípé ẹ̀ nífẹ̀ẹ́ rí yàtọ̀ ó dìgbà tẹ́ bá tó bí wọ́n lè pé à kí ni nítorí ẹ̀ láti jẹ́ pé a ní ká sọ́ra ó dìgbà tẹ́ bá tó bí wọ́n lè jẹ́ tó mọ̀ pé kò bìlọ́mù sára wọn so àdìsọ́kà wọn ní súnà ní pé àwọn gbà pé bẹ́ẹ̀ bá pọ̀ lọ́hùn kò ní láìsí tẹ́lí bá ti ń pọ̀ lọ́hùn yìí bí ìgbà pé yẹn ń gbọ́ lómi ní ọ̀bẹ nu wọn ni ó pé ìtún pọ̀ lọ́hùn yìí ọmọ yóò gbọ́n kẹ́yìn gan ń pọ̀ lọ́hùn ń wọ́n ń pọ̀ lọ́hùn kí wọ́n ní kí n pè èsì wọ́n ní kí n pè so kọ́ lọ́hùn kó sànù wa àwọn náà wọ́n sọ pé bí wọ́n bá ti fi bí wọ́n bá ti fi ká mẹ́ta jẹun ó ti di kèfèrí nìyẹn tó yẹ pé síbi ní fi ń jẹun àwọn onísúnnà ṣé bá nísì bá lórí súnnà míì ti fi ká mẹ́ta jẹun tí ò fi síbi jẹun ṣé bá nísì tí ò kéèyàn má bu ṣé ṣé bá nísì àgbà tó bá tó nírò rí pé bí wọ́n bá ti fi síbi jẹun bí wọ́n bá ti fi síbi jẹun ti di bídíà ìròrí tí wọ́n nu ṣé bá nísì sọ so àwọn onísúnà gbà wípé bọ́bá wo lè fìkà mẹ́ta jẹun tó bá wo lè fi ṣíbí jẹun tó bá wo lè fi jí jẹun tó bá ẹni tó bá sì wo lè gbé sẹ́rí gbogbo bá ti kójẹ́ láti wọnú ọkùn rẹ kò sí lè tọ́ka wọn bẹ́ẹ̀ wọ́n bá sì wo lè rú lórí kọ́ máa jẹ́ so Allahu alam subhanaka Allahu bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ah, jazakumullahu khairan àwọn ìbéèrè kan lẹ̀ díẹ̀ àwọn ìbéèrè tabarika pẹ̀lú gọ́nà àmọ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ látọ̀lá torí ọjọ́ ti lọ ìbéèrè àkọ́kọ́ yà ni pé ìjẹ́ àkúdà wà. àkúdà náà wọ́n ní ìjẹ́ àkúdà wà kò sí nǹkan tí ń jẹ́ àkúdà àkídà àdìsọ́kà àwọn ṣíà àwọn tí máa ń ṣépè láwọn sọ̀hábà nábì àwọn tí máa ń ṣépè láwọn ìyàwó ànábì tán pé àyíṣà ló ní zìnà ìyá zambilla kọ́nà bá kọ́ sọ wá kó mi aburú báyìí kí wọ́n máa pe ẹni tí ànábì láìkì jù tó nífẹ̀ẹ́ jù nínú àwọn ìyàwó rẹ̀ àyíṣà siddiqatu bintu siddiq ẹ olódodo ọmọ olódodo ẹni tánàbí láìkì bàbá rẹ jùlọ subhanallah tánàbí láìkì bàbá rẹ jùlọ tánàbí sì láìkì jùlọ náà àwọn obìnrin kí ẹ máa ṣe pèlè tẹ́rẹ́ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ tó wọn gbà pé kuraani tá gbé lọ́wọ́ yìí àwọn ọgbà fún wọn ní kuraani fẹ́ẹ̀kì ni àwọn ṣíà nìyẹn ṣébà nìsí àwọn ni wọ́n máa ń ní àkídà wípé àkúdà yà ń bẹ ṣébà nìsí wọ́n ń pè ní tanásùkù tanásùkù arwah àtanásùkù kí wọ́n sọ wípé èèyàn máa ń kú dà so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní islam torí pé mamata faqad qamat qiyamatuhu ẹni tó bá ti lè kú báyìí alkiyama tiẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n kàwọn wòye pé ẹni tó bá ti wá lè kú so tó bá jẹ́ nire ni so ọlọ́wọ́n bá lè kẹ́lọ́ fi ẹ̀mí rẹ̀ sára ajá kan ajá wọn wà lọ́mọ ná two million lé lórí bí olówó báwo ló wá sí máa ń ṣe rádàrà dáńbì yẹn wọ́n máa ná two million lórí ajá wọn lájá wọn lẹ́nu eré lọ́lọ́wọ́n bá lékelá sọ̀dá ajá tí lọ́n gbádùn lọ́dọ̀ wọn. wọ́n dà mẹ́ni bí ọlọ́wọ́n bá lékelá fi ẹ̀mí rẹ̀ síbi ewúrẹ́ kan àbí bí ẹlẹ́dẹ̀ kan yóò wà lọ́mọ ẹ̀jẹ̀ lálá séyà séyà ní àwọn àkídà burúkú ni ọgbọ́dọ̀ sínú orí wa o kò sí ti jákúdá ẹnu Islam kúkúrú ni o. ẹlẹ́kejì wọ́n ní sẹ́yìn lè ti òjò. Ah, wọ́n ní sẹ́yìn lè ti òjò. tójò bá jẹ́ mọ́tò ìyẹn lè tì í àmọ́ tí èyí bá ti ṣe mọ́tò kò lè rí tì so ẹ bá ní tì so kò sí nǹkan tó ń pè ní pé yẹn ń ti òjò torí pé ọlọ́run ọba òun ló ní kápá lórí òjò òun ní rọ̀ òjò òun ló sì lè ní kọ́ rọ̀ máa fún yín ní kinní kan ẹni tó bá ní àkídà pé yẹn kan bẹ tó lè wàláhì nítorí wípé èròǹgbà ọlọ́run ọba ni pé kójò rọ̀ àmẹ́ròǹgbà tiẹ̀ ìgbìyànjú tiẹ̀ ni pé kójò má rọ̀ ìgbìyànjú tiẹ̀ ẹ wá borí tọ́lọ́run ọba mẹ́lẹ̀ ká ló lágbára jù náà méjèèjì ọlọ́run bá kí n kafẹ́ aláọ̀kọ́ ah, ah, máhùn òun nù bá bá ń sọ ìtumọ̀ gidi aláọ̀lọ́ lágbára jù àmọ́ pẹ̀lú irú kaba ìpẹ̀lú ẹ̀tọ́ bá láti sọ́kàn yẹn ìtọ́ gbà ní pẹ́ni lágbára jù lọ́nà torí pẹ́lú ọ̀fẹ́ kójò rọ̀ òun wá lóhùn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run á ń gbìyànjú tẹ́lẹ̀ kẹ́sì ń bẹ títí ẹlẹ́tẹ́ tọ́lọ́ láíláí ibi dẹ́ẹ̀tì mọ̀ níbi kò sí sí tẹ́ńpẹ̀ lójó títì tẹ́ bá rí òjò tó bá sùn tí ò bá rọ̀ mọ́ ọlọ́run ní ọ̀rọ̀ àìmọye òjò tó ti sún tó ti bolẹ̀ tí ò padà rọ̀ mọ́ tẹ́nì kankan òtítì tí ó bá ẹni tó sì padà kú lọ so yín ò túmọ̀ sí ni kí nìkan ẹ̀yin náà ráwọn tí wọ́n láwọn ti jò ní tọ́nà bá fẹ́ rọ̀ yọ ó wà ní ọba ti bẹ̀rẹ̀ ọgbọ̀rọ̀ o ọyẹ kó bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ ń tì í wọ́n á ní èèwọ̀ rẹ̀ ní pé tó bá ti lè bẹ̀rẹ̀ mọ́ lọ́wọ́ yóò pa ọ ní o yóò pa ọ tí ó fi dá ni bó ti fi lè kú omi àrá ní ọ̀sán pa ọ ṣé bá ní ti o àwọn nǹkan báyìí tí ò dáa ni kò sínú rí mùsùlùmí ilẹ̀ Yorùbá ń bẹ̀rún lọ́yẹ̀ká ti máa rí nǹkan bẹ́ẹ̀ kọ́lọ̀ kó mú kó bẹ́ẹ̀ náà. na wọ́n ní ṣe ìyẹn ni máa fi báíbù kí ẹ máa fi ṣe wáàsí. wọ́n ní ṣe ẹ lè fi báíbù ṣe wáàsí bẹ́ẹ̀ ni ẹ lè fi báíbù ṣe wáàsí. gbogbo eléyìí tó bá bá Qur'an mu nínú báíbù ẹ ti understand ní tó bá bá Qur'an mu tí ò tako Qur'an wa Kila la fi mọ̀ pé òdodo ni jama kura Qur'an torí pé kò tako Qur'an wa torí pé wọn bá dékàdé kó yẹ Qur'an yóò máa jẹ́ muhaimin fún gbogbo àwọn òwe yòókù òun ni yóò máa sọ àwọn òwe yòókù ntí Qur'an bá ti fi rinlẹ̀ tó bá Qur'an mu ńlòdodo tó wà ń bẹ̀ ntọ́ bá ti lè tako Qur'an inú tó yí nìyẹn so wọn tó bá wà nù Bible tó bá yẹ kó bá support al Qur'an ẹgẹ́ bí nǹkan tó wà nínú John chapter seventeen verse three ṣé bá ní ti bá Qur'an mu tawhid lọ́wọ́ à ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn fi gbára lásìkò. e lè fi rú àwọn ẹ̀yẹn ẹ lè fi preach fẹ́ ndọ́ẹ́sì kò gba alukur'an gbọ́ báíbù Ewa gbàgbọ́ ẹ wá bẹ́ẹ̀ sàlàyé fún bá kíáyà alukur'an látò nílò la tẹ kí àdìsá nàbì àní ọ̀gbà tó yẹ bá níbi so ẹ wá fi báíbù yẹn ẹ fi pè sí nǹkan tẹ́lẹ̀ fi kur'an pè sí tó bá ti lè gbàgbọ́ yóò gba kur'an gbọ́ sẹ́rí lè yìí àfọ̀jàbàtà ni ó lè gbọ́dọ̀ o injilu kan àtàwọ̀rọ̀ kan lọ́wọ́ Umar tánàbí wa pẹ́jú sí Umar ó ti kò mọ̀ pé ọ̀tọ̀ ní tó ṣẹlẹ̀ mẹ́yẹ tí bá nàbí sallallahu alaihi wasallam náà lo olùtàwọ̀rọ̀ tọ́nà ọba fún ànábì Musa láti fi pe àwọn tí wọ́n gbàgbọ́ sí Al-Qur'an ẹ wo ayatul rajmi aya tó wà nínú suratul maida faman lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun gbogbo ẹnikẹ́ni tí ó bá ti dájọ́ pẹ̀lú kan tọ́lọ́run bá lè fi lọ́sọ̀kalẹ̀ irú wọn kèfèrí ni wọn aya yẹn nǹkan tó fa ni pé àwọn yahudi kan ẹnìkan ti zìnà nù wọn wọn bá sọ pé ẹlọ́ba nàbì sallallahu alaihi wasallam wọn ni in aftakum bir rajmi tánà ìbá fún yín ní fatuwa pé kí ẹ lẹ́ lóko ẹ mẹ́gbàá lọ́wọ́ rẹ o wà in aftakum bi tahmimi wal jaldi àmọ́ táwọn ìbá fún yín ní fatuwa pé ẹ fi nǹkan dúdú kù lójú kẹ mọ́ wá nǹkan káàkiri ọjà ẹjẹ́ bá ti fẹnu kò lé lórí yẹn ẹgbà lọ́wọ́ ẹ̀ gbàtà wọn mú obìnrin lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ní màá dájọ́ fún ọ pẹ̀lú tọ́nà ọba àlejò látọ̀kalẹ̀ tó sì lọ́rùn yàn anábì wa ní kálẹ̀ ló kò pa torí kó ti lọ́kọ̀ ọ̀ wá fẹ́ gbà anábì wa ní mo fọ́nà bẹ̀yìn ẹ ni wọ́n lọ pé abdullahi ibn salam wà lọ́jọ́ ìkú sí ìgbà islam ìgbàtà abdullahi ibn salam dé ibi sí jẹ́ lílu wà rẹ o arábìnrin abdullahi ibn salam mo bẹ̀ ọ́ pẹ̀lú ọlọ́run ọba àlékẹ́rẹ́ tó sọ tàwọ́rọ́ọ̀tì kalẹ̀ fánàbí musa mo sì bẹ̀ ọ́ pẹ̀lú ọlọ́run ọba tó dá ọ kayfa tajiduna hadda zani fi kitabikum mahallu shahid ni báwo lẹ ti rí ìdájọ́ ẹni tó bá ti zìnà tó dẹ̀ ti ní ọkọ ńlé nínú obìnrin lóbìnrin nínú tíra yín tẹ́ ẹ nígbàgbọ́ sí yẹn anábì ọ̀sọ́ pé nú alukur'an tí ó bá wọn tó fẹ́ bá sọ̀rọ̀ yìí wọn gba alukur'an bọ̀ àwọn gbàtà ẹbí mọ̀ pé tó wà nú alukur'an náà lọ́wọ́ àánú tíra àwọn kẹ́ ń bò mọ́lẹ̀ ni anábì wà nú tíra yìí ah abdullahi bin salam ni lawla annaka nashattani billah tí ìbá ti pọ̀ fọ́nà ọba bẹ̀mí ìbá ti sọ wajadnahu arrajma inú tíra tiwa náà a rí pé kàmà lẹ́lókò pa ni anábì ní ẹlẹ́lókò ìdájọ́ tí wọ́n gbàgbọ́ lànàbì sọ́lọ́ sàn fi establish fún wọn pé ìtọ́wọ̀ náà kọ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ dọ̀tí náà àbí so látara báyìí kódà ọlọ́run ọba àlékẹ́lá náà jẹ́ kó yé wa bẹ́ẹ̀ so pé èèyàn lè bá wọn jiyàn ẹ lè bá wọn ṣe kínní wọ́n dẹ̀ lè mú nǹkan tó wà lọ́dọ̀ wọn wá tó yẹ báyìí nísìnyí àwa lè bá wọn jiyàn pẹ̀lú nǹkan tó wà lọ́dọ̀ wọn ẹgẹ́ báyìí ṣàlàyé kódà ìkan bẹ́ẹ̀ náà àfa sunna wọ́n ń pè ní Taqiyuddin al-Hilali àgbà àfa sunna ni ó ṣe tíra kan ó ní al Injiliya ala Isa dakhilun fil ubudiyya pé àwọn biblical evidences àwọn ẹ̀rí inú báíbù wípé ànẹ́bí yìí sá gan ẹrú ọlọ́ọ̀ni kìí sọ ọmọ ọlọ́ọ̀ mo ní tíra yẹn lé dáadáa wọ́n wá kó àwọn Matthew John Mark ẹ̀ Luke gbogbo àwọn ẹ̀rí tó wà ń bẹ̀ wọ́n wá ń kó wa ṣé báyìí ní àbá àsúnà ni o èyí náà ti ṣe fídíà rí so ìyẹn lè fi báíbù èèyàn lè fi bíríìjì fẹ́ni tó ọmọ báíbù ní tó bá jẹ́ òdodo tí ó tako tawhid ṣé báyìí nìsí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àwọn àbá sunna máa ń ṣe bẹ́ẹ̀ ṣé báyìí nìsí so wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka